jíṣẹ́ ni mò ń jẹ́ Àjàsàrú jíṣẹ́ ni mò ń jẹ́ o alájà Rọ̀ṣídà tún náà ni Rọ̀ṣídà náà kọ́ ẹ lọ́hùn ni ẹ̀sọ́ nítorí oníṣẹ́ ńlá Bàríkà náà lẹ́wà yìí ní ilé ńlá níbi tán ti ṣe ńlá lọ́dọ̀ bàbá o alájí múrí àdìwọ́ mọ́ bọ́lájí. ó bàbá mi rà ó bàbá fàdílù láyé bàbá fàánà ọmọ bàbá ẹ̀ ọkọ alájà mọ̀ ṣúra ọkọ alájà tọ̀ ibà. gbogbo àwa tá à ń bẹ nílé lá gbogbo yín ni mo kí látọ̀rí bàbá. fi darí ọ̀túnba o. alájí abdulwasiu Gidado mo tààrà alájí wasiu mo fi kí gbogbo ilé ńlá pátá. látara yìí mo fi kí gbogbo lórí olórin ilé ńlá pátápátá alájí ha aláàjì àṣìṣì òòṣà òtí àrẹwà. tó fi dórí ájìmú sẹ́kẹ̀lẹ́múlá tó fi dórí ọlá bísí àdùkámíkà wá sí i. tó fi dórí wúmúniyàn tó fi dórí ilé ìsarújì. Sofia iya nkau mistura tèmi ni success gbogbo wa mo kí i pátápátá àkọlà fọmọ lórí gbogbo yín mo kí i ó yá sọ pé asọ́lá tún ní máa fi ṣe o. asọ́lá tún ní máa fi ṣe gbogbo eríkèríkè ara mi asọ́lá. àsàlátù ni màá fi ṣe gbogbo ike ike ara mi àsàlátù ni màá fi ṣe. àlọ́ ọlọ́run tó dá ń tọrọ fún ẹ sọ ó ní káwọn màláìkà máa tọrọ fún. ọlọ́run ni mo ké sí gbogbo ẹ̀yin ẹ̀dá onígbàgbọ́ ẹ jẹ́ ká dìjọ́ máa tọrọ fún ní tèmi mo sọ. àsàlátù ni. ṣe ọmọ rí kéríkè àṣàdá tó ní máa rí ṣe. bí sàròjì ṣe dá mi lóhùn kíákíá ni mo fẹ́ kí gbogbo wa máa ṣe tí n bá ti dìde ọ̀rọ̀ ló ń sọ o ìdìde mi sọ̀rọ̀ pé ó ti tó ọ̀pá sufi ọmọ bàbá ń bá àríyá sọmọ mi. ilé ńlá ilé ńlá ò ní bàjẹ́ o lọ́lámú ọmọ tọ́. arẹwà iná sàyákùn làṣàṣà o. oríṣiríṣi tẹ máa ń fẹ́ ló bẹ nílé ńlá o. gbogbo pléka gbogbo mẹ́ka àwa. ọ̀la yìí ká a ò kí ń ta player rárá nílé ńlá gbogbo nǹkan tẹ bá fẹ́ ló ń bẹ nílé ńlá lọ́dọ̀ múrí bàrí àbàbà. ilẹ̀ ilẹ̀ arẹwà mọ̀ wọ́n mọ̀ ọ́. orin ìsìlámù mọ alifu wadi uba lọ́la wà dada rẹ̀ o bìdádìlì mọ́ mi. bàbá tún fi yusufu bàbá bùtìyàtù bàbá kọ́rìbàtù ó pẹ́ jíjó yusufu jíjó yusufu mọ alifu wadi bàbá bàrígà. ilẹ̀ láti jí yusufu ní àmọ̀dá o. báwa ṣe ń ṣe nìyẹn o kò ní bàjẹ́ o lálámú ọ̀wọ̀ tọ́ ma ní ó yá ẹ mi ká lọ wò ságége. ẹjẹ́ rẹ ti gbọ́rọ̀ ẹjẹ́ rẹ ti gbọ́rọ̀ lọ́dọ̀ ṣẹ́wù àdàmọ̀ àgègè làwọn ń gbé. àdàmọ̀ àgègè na wawa o. mudiru mari kasi sehu abibu osodi sani wawa sehu awalu ọrùnkẹ bàbá wa barika sani wawa baba wa múri barika agbára ń bẹ lódìjọ lọ́dọ̀ sehu kọ́sí fún àṣẹ ń bẹ o lọ́dọ̀ sátì àmọ́ni tó dá wa. Islam tabaso lórin olórin tó kọrin ọlọ́run. olórin náà ó yẹ kó lè kórin ṣàṣà látò fáwọn tó ń báyé jẹ́ ó yẹ kó lè kórin ṣàṣà látò fáwọn tó ń báyé jẹ́. kò sí bó yẹ kan ọ̀tá mi rò wá sí bó ti tán. mo sì bó yẹ kan ọ̀tá mi rò wá sí bó ti tán. ìsìnbó yẹ kan kì í sọ pé aró ní pé. rọ́bà onílédè àtúndù bẹ́ẹ̀ lọ. ojú mi ti rí ọmọ arẹwà ọlá ló yọ mí. mélòó la fẹ́ sọ táwọn afẹ́rò obìnrin ń tójú rí. ojú tó rógùn tó sì rọ́ṣà kí ló tún fẹ́ rí. tó bá wá rómi ní balùwẹ̀ kò lè jọ lójú. òdèrè ojú tó rògùn tó sì rọ̀ṣà kí ló tó fẹ́ rí ṣe tó bá rómi nínú balùwẹ̀ kò lè jọ lójú. òkè sọ̀rọ̀ ti di pẹ̀tẹ́lẹ̀ òkè lẹ́tọ́ fẹ́ wí. ẹrù tó wíwo tẹ́lẹ̀tẹ́lẹ̀ òdì fífún yẹ. òkè sọ̀rọ̀ ti di pẹ̀tẹ́lẹ̀ òkèlẹ̀ tó fẹ́ wé. ẹrù tó wíwo tẹ́lẹ̀tẹ́lẹ̀ òdì fífún yẹ. àṣẹ ọ̀nà tàbí ń yà ló pọ̀ ìgbà lọ́sùn mọ́ ọmọ rẹ̀ wá o ọ̀nà tábí ń yá ló pọ̀ ibi àlọ́sùnmọ́. ìgbàgbọ́ mi ọmọ àrẹwà ó mú mi lára dá. ó kẹ̀jẹ̀ bá òye bí tá à ń lọ a ò ní dúró. ó kẹ̀jẹ̀ bá òye bí tá à ń lọ a ò ní dúró. táwọn dáná bá dé àjọ ń gbàwẹ̀ ni. ṣé nínú oṣù àpọ̀lé àpò fọláhùn mọ́. tí Ramadan bá lọ ìṣẹ́ olóko táwọn ṣe ẹ̀jẹ̀ káfíńra wà tí Ramadan bá dé àjọ ń gbàwẹ̀ ni. nínú oṣù àpọ̀lé àpò fọláhùn mọ́ tí Ramadan bá lọ ìṣẹ́ olóko táwọn ṣe ẹ̀jẹ̀ káfíńra wà yé nítorí mímọ̀ tá a làgbà fún ọ̀kan ní olórí ẹ nítorí mímọ̀ tá a làgbà fún ọ̀kan ní olórí ẹni ò bá dá mi ọlọ́run mọ̀ kò lè mọ̀ mórí àdìyàn bọ́ láti àsọ̀rọ̀sẹ̀ tí kì í sọ́dà lọ bàbá fáríyá. Àlàjì Saoty Arewa ló kọ́ wa níṣẹ́ ọgbọ́n bàbá máa bú bàbá máa bú bàbá wa kò lẹ́sẹ̀ lọ́dọ̀ tàwa ó sọ káwa kọ̀ lọ tó lẹ́sẹ̀ lọ́dọ̀ kó sọ yín lẹ́sọ alájí sáúsá rẹ̀ wà ló kọ́ wa níṣẹ́ ọgbọ́n bàbá máa gbogbo bàbá máa kú bá àwọn kò lẹ́sẹ̀ lọ́dọ̀ tàwa ó sọ káwa kọ̀ lọ tó lẹ́sẹ̀ lọ́dọ̀ sọ yín lẹ́sọ. Sátìrámà nìyàn ọba ọba ló lè zàzíwọ́. وانا ولا حمد لله ولا اله الا الله الله اكبر الله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم gbogbo tá a bá fẹ́ ṣe láyé yé àfikà kọ́kọ́ ká láwò ọba mi ọlọ́lá. mo kọ́ láwọn ọba ìlàyíwá ìlú ọba Saoty ni máa fi kọ́ lọ́wọ́ ọba ó tótó rẹ̀ ọba wà yìí dùn. ọba náà ọba tó jọba lọ ọba tó dàgbà tí ò ní gbó torí wàhálà láàyè lójú ó ń gbọ́ wàhálà láàyè létí ó kárí làálà ilẹ̀ṣẹ̀. sátìrámánì ní ìjọ́lájọ́lá ló lẹ́yìn àti wọ́n látara lọ́wọ́ ọba máa fi kó níṣẹ́ ńlá ànábì ọmọ ọmọ àmì náà ló mú mi wí pé. صلاة وسلام على النور الأنوار النبي محمد جو بابا فاطمة سادة كل يوم منا oníṣẹ́lá ẹni tàtórí ẹ̀ dáyé tàtórí ẹ̀ dọ̀run látara muhammadu dé ekunlé àwọn ọ̀làmọ́ òní ló jẹ́ kí bàbá mi ìjà bàbá rẹ̀ ìjà pé wọ́n bàbá ń o ṣé ó Bàríkà ni. Àdìó náà ní ọmọ Bọ́lájí ìlàlíyà ọmọ mi ò yí mo sọ wípé Ramadan tún ti dé oṣù àpọ́nlé Ramadan tún ti dé oṣù àyẹ́sí. Mumini mumina tu, náà tún ẹkọ amójúbà ọ̀kọ́lọ́hún má ṣe yín lágbá ramadana ti dé oṣù àyẹ́sí mo sáré mu wà ní ẹ má ṣe bínú ramadana ti dé oṣù àpọ́nlé ramadana tún ti dé oṣù àyẹ́sí múmi ní múmi náà tún ẹkú amójúbà ṣe yín ní àgbámọ́ kí Ramadan tó dé mọ́rítàlá kó ló dé kí Ramadan yìí tó dé ó láwọn òwà kan táwọn tẹ́lẹ̀ o nígbà tí Ramadan wá dé ó ti ká wa lọ́wọ́ kò ó ti ká wa lọ́wọ́ kò àfọlọ́ǹbẹ̀yìn bí Ramadan bá lọ tán ká má ṣe padà sídìí ìwà yẹn mọ́ ká ṣe káyọ̀ ìpínlẹ̀ nítorí ọlọ́run ọba asẹ́kẹ̀lì mọ̀ mo forí ṣe àṣì ramadana ti dé oṣù àpọ́nlé ramadana ti dé oṣù ayẹ́sí múmini múmina tó ọlọ́run má ṣe láṣẹ mọ́. mo sọ wípé alikẹ́rí múlẹ̀ àwàlù bàbá ọlọ́run ló ràn wá níṣẹ́ àti ṣetán láti jẹ ṣẹ́hún ọba rán nípa nìdébẹ̀ ràn wá lọ má ṣe dáadáa ọlọ́run. alikẹ́rí múlẹ̀ àwàlù bàbá ọlọ́run ló ràn wá níṣẹ́ àti ṣetán láti jẹ ṣẹ́hún ọba. ọdún tó kọjá ṣàlẹ̀ gbọ́ kó má lè lálejò torí ọlọ́run ọba ẹ tún wá gbọ́ tuntun mo wá tún sọ wípé alikarimu islamic foundation alikarimu islamic foundation àwọn lòun méjì tọ́láhùn làgbẹ́dá ní bàbá paríga ṣe báwọn làfáwá àbẹ̀ ọláhùn kò jẹ́ kí bàbá ó pẹ́. alikarimu. Islamic Foundation. àwọn ìròhùn méjì tọ́lọ́hùn. bàbá kárí ìjà sí báwọn làbá abẹ́rẹ́ ọlọ́run. àfakẹ́kẹ́ màgbọ́n lẹ́nu mi tọ́yìn mú kí ẹ̀ mú kí ẹ̀ mú pọ̀ gan ṣe tọ́jú balẹ̀ kí ìṣèyàn sẹ́kẹ́lì mọ́ ni gbogbo yín pátá pátá ṣàlàyé. O ọ̀hún ọ̀làmọ́ àmì ọlọ́run kò jẹ́ tìbà nítorí àjàpẹ́ gálímù lọ́mọ tó ń sọ. ọ̀la ọmọ mọ́mí lọ́mọ bá ń sọ èèyàn tó lówó owó ọlọ́run ni ṣẹ̀rẹ́ ni tó lọ́lá owó lọ́rùn ni ẹni tó kọ́lé ọlọ́run ló dá ẹni tí ò kálé ọlọ́run ló dá ọ ẹ̀dá má sọ wípé tẹ́lẹ̀ kan bá wo máa fojú dání bọ̀rì nítorí ọlọ́run ọba. aláwọ̀ sọlé sọ́fìlàlà ọ̀gọ́mọ́. a ṣàdúrà bẹ̀rẹ̀ ń sìn torí ísìmù kan ti sàbákọ̀ lọ́dọ̀ mi bí ṣé ísìmù tiwọn yẹn ni kó wá tiwọn yẹn a ṣí jòkó the opening prayer nìyẹn a fẹ́ ṣe àdúrà bẹ̀rẹ̀ bàbá tí wọ́n bá ṣí jòkó yìí àwọn náà ni bàbá tí a fi tọ̀wọ̀tọ̀wọ̀ àti tàpọ́nlé dárúkọ مولانا سماحة الشيخ محمد يوسف الأرباجي bàbá wa àgbàjì àwọn ni wọ́n ṣí jòkó fún wa wọ́n ṣe àdúrà bẹ̀rẹ̀. àkí ọlọ́run àwọn ìyá wa tí wọ́n bá wa pariwo ọlọ́run ni ọlọ́run ó tún jọ da fẹ́yìn náà sí ẹ tó bá ń pariwo ọlọ́run bẹ́ẹ̀ náà. bá a ti wá pọ̀ ní bíbà yìí tó kọ́ wá sí àwọn ìyá wa lásàlátù yìí nìkan wọ́n pariwo ọlọ́run ìwọ náà pariwo ọlọ́run bí tó wà ó náà. wà wàlà yìí ẹjẹ́ wọn mọ̀ pa wà ń bí ẹjẹ́ àjọ pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. a kí ọlọ́run a ọlọ́run a ṣàfọ̀mọ́ rẹ̀ anabi wa ọlọ́run ọlọ́run kọ́ máa bá anabi wa Muhammad. Sallallahu ọlọ́run bá yáfi ànábì wa muhammad sí. sallallahu alayhi wa sallam. tọ́ba wa rí bẹ́ẹ̀ gbogbo wa ẹ̀dẹ́kun ẹ̀jẹ̀ tẹ́wọ́ àdúrà bẹ̀rẹ̀ wọ́n pè. wọ́n á tẹ́wọ́ lápapọ̀. nígbà àti kí àwọn àgbàlagbà nítawà náà bá ṣe ládùúgbà fatia kan náà láàkì fúnra wa. insha Allah. àmọ́ ẹ̀dẹ́kun àwa fàáyà tálókòrè sí ilé. fatia kọ́kọ́ bá a ti bẹ̀rẹ̀ fatia àwa fífi bisimilayi bẹ̀rẹ̀ bá a bá kékùrì sí yù ẹ má alibarika tá a fẹ́ lò ní pé ẹrú ọlọ́run tó ní ìjòkó yìí alhaji murtala adio ọmọ èké ni ọlọ́run bá gùn lẹ́mìí. àmín. iṣẹ́ tó gbé lọ́wọ́ iṣẹ́ ayé ni ọlọ́run ò mẹ́jọ yíwọ́ mọ́ lọ́wọ́. báyé tí ń rí murtala ti gbogbo inú ayé ń dùn ọlọ́run dákun abíọ́ ni àfogó rẹ̀ bíọ́ amadu jaari kí ni wọ́n bàjẹ́. amiina. afọlá yìí muhammadu yọ. àwa taara muritala àfi kí gbogbo àwa tá a wà ń yàn kankan tí mo fojú di ládàá yẹn rí ìmáàmù ratibi bàrígà tó wà ń yàn yín balo. ọlọ́mọdé bá a ṣe dáadáa fún bàbá. àmín. ọlọ́yà muhammad lọ́dọ̀ ọlọ́run. àmín. ẹ tẹ́wọ́ ẹja ṣàdúrà. rahim. وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا سبحان الله سبحان الله ونوي والحمد لله والحمد لله اجاجوي ولا اله الا الله والله اكبر والله أكبر ولا حول ولا قوة إلا بالله أيها كوناتو ربنا أبلنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمنتكين اماما ربنا سلمنا انفسنا وان لم تكفلنا لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار الفاتحة الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله لا إله إلا هو الحي القيوم تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يؤتون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يعد حفظهما سبحان ربك رب العزة عما يصفون adúgbò fún bàbá wa gbà bàbá wa gbàjì tí wọ́n bá a ṣí ìjókòó ìlú ọmọ ṣàjẹ́ kí ariwo pẹ́ ìtìhazan hadhihi alfursati almaimunati almusharrafa linurahib bilmudifi alakbar lihadhihi aljalsati almubaraka waman huwa dhalika almudif ذلك الرئيس ذلك الأمير وذلك المدير وذلك المؤسس أن كفى ولنسي ẹni ńlá lẹni náà ó tún wá kọ́lé ńlá ó wá kó àwọn shakhsiyatun azima sábẹ́ rẹ̀ eh, eh. ó kó àwọn ẹni ńlá ńlá sábẹ́ rẹ̀ ẹni tá a fẹ́ kí n sìn eh. lẹ́bùdà min anurọ̀ hibabi ẹ̀dàkùn ẹni tó bá bẹ̀rù ọlọ́ ẹ̀dàkùn dìde lórí ẹsẹ̀ méjèèjì bàbá wa gbà bàbá ń bàrígà la fẹ́ kì í à ń fi àsìkò yìí nurọ̀ hibu huduri fadilati sheikh fadilatu sheikh alhaj murtada adio abọ́lájí. mo bá fẹ́ lọ́hùn mo bá fẹ́ nọ́bí aṣíwájú ayé bàbá Fatima ilé ayé kò sí ọlọ́lá láyé lọ́run kò sí ro mú wọn mọ̀ tàbá tó kú tán ó máa máa sírú ẹ̀ láìla. láìla ìlà ńlá láìla ìlà ńlá wọ́n mọ̀ tó rà sọ́lọ́lá olùdíyanu kàlámúlà lọ́lá ilá ìlànà. olówó orí mi bàbá ń bá rí ìjà máa wọlé ọkọ tó ìbá bàbá sì ń lo tọrùn tàwa pétì. orí o orí ni orí ni orí ni orí ni orí mi orí mi orí mi ẹja fi ń labọ orí mi ìkòlò fi ń lànà orí mi ta fi ń mẹjà láwo orí mi ọkọ máa ń sora orí mi ọkọ táyé ìbátò orí mi àbàǹbà rèédà orí mi babasulu tọnà orí mi babasulu tọnà orí mi onílé ńlá orí mi fáwọn ẹni orí mi ṣé wọ́n nìkan ni orí mi orí ìwọ ní kọ́kọ́ orí ló já fún ẹ orí ló já fún ẹ orí ló já fún ẹ orí orí ni orí ni orí ni orí ni ẹja fi mú làbọ. àdìyó bó tilẹ̀ wù kán lé ẹ wọ́n ní bá ẹ lójijì rárá ní ọ̀pọ̀tọ̀ yìí bá kán lé ẹ wọ́n ní bá ẹ lójijì rárá ní ọ̀pọ̀tọ̀ yìí bá kan lé ẹ. Mo ní bẹ́ẹ̀ lójijì ni ọkọ̀ tó ní ìyá. Ajímúre ń parí ìyá àdìo Bọ́lájí. Ọlọ́kọ́ tọ́ ìgbà tó tọ̀jẹ̀mọ́ bí sọ́lá. Mi ò kábàámọ̀ pé mo mọ̀ mórí. Tábàárẹ̀ ní kábàámọ̀ ipò mọ̀ mórí. Ajá wo ti yọ lẹ́yìn, ó ti dàbọ̀ rí. Àdìo béèyàn ló ń kábàámọ̀ kíkó mọ mú yòó. ọ̀jọ̀gbọ́n tí yóò lẹ́dà ó ti dààmú rẹ̀. múrí àdìyó lójú wọn lọ́lọ́run ṣoṣo ọmọ bọ́lájí lójú wọn lọ́lọ́run ṣoṣo àdìyó ohun pé bàbá ò lè ṣe lọ́dún mẹ́wàá lẹ́ṣẹ́ lọ́dún kan lójú wọn lọ́lọ́run ṣoṣo ọmọ bọ́lájí. lójú wọn lọ́lọ́run ṣoṣo àdìyó lójú wọn lọ́lọ́run ṣoṣo àdìyó ohun pé bàbá ò lè ṣe lọ́dún mẹ́wàá ló ṣe lọ́dún kan lójú وتلك الشخصية أبيقوا أيوكي أتي أيوكا لاتنو القرآن والذي يتشرف بهذه الخطوة المشرفة إيه. والذي أذكر اسمه الآن واسمه معروف لدى الجميع إيه. وهو الأستاذ تاج الدين عبد المجيد فليتفضل مشكورا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودة فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يتيكون فدية طعام مسكين فمن تتوى خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان منكم مريضا على سفر فعدة من أيام أخر يريد الله بكم العسر ولا يريد بكم العسر يريد بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني دعانا إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله مولانا العظيم الله تعالوا إلى مشاهدتي ujubatu sama báwa mú rìn tàdó. bàbá ń parí ìjà ní ẹnu ọgbà tó ń pẹ́ lákọ̀dá o àbísọ́lá ogun. sàálà òye lọ orí àti o ṣáàdà sí bébà ujubatu sama báwa mú rìn tàdó bàbá ń borí ìgbàdí mọ̀ngbẹ́ tó ń gbé lọ́kọ̀dá àfisọ́ lọ́ọ̀kọ́. bàbá ń parí ìgbà adìyẹ aládìyẹ ò kárí. aládìyẹ ò kárí kò sí bá ṣe ìròyìn wọn tó tó bọ̀ lọ́hún ṣe ìṣẹ̀dá wọn ìmọ̀ tó kọjá ìròyìn tó bá ń bọ̀ àlewá ládùn sírò àbí bàbá tó bá dìó bàlásà náà tó kárí mi wòlíì ọlọ́run tó pamọ́ tó fàdá kárí mu mọ́ ìwọ ló lójú inú àwọn tó dá kárí mu mọ́ làwọn lójú inú kí làwọn retí lára ṣẹ́yìnwó kárí sójú ìmọ̀lọ́ àṣìbúlò fẹ́lẹ̀ bá bàrí asadi fàṣúrásù àbí ìgbà wàmú rẹ̀ fọ́tò bàbá ni sọ́ńgẹ̀lá ọ̀gbọ̀dá àfisọ́lá òkun. ébà Ìlọrin náà ti bí bàbá wa ìlú èèmọ ní Bálídàtún Àmínà Bálídàtún Àmínà máa ń bá òní mọ àrífà wọ́tọ̀nà lè mú bá raka wà ní èkìrá síwájú gbọ́sọ̀ tiwa àdúgbò èèmọ ní lókè ìmọ̀lé jíyàn sì ní kóká mọ́yìn jẹ́yà sì lè fokọ́ àyìnàdúgbò bọ̀bọ̀lá dájú ṣéun kàmọ́ọ̀lẹ̀ alẹ́ adábí ṣéun àdámọ̀ alẹ́ lórí ṣéun rọyìn mi la bàtà níwá sí àgbáyé. àdúgbò ṣéun Buhari ṣéun Sùláìmọ̀ ọ̀nàfà rúkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ lọ fáwọn sáàlù àwùlá ẹ̀bà irú wọn náà ni o ìtumọ̀ ẹ̀ nìyẹn nfàmọ́ sáàlù àwọn láì báwo wà mọ́rẹ́ta dọ́. bàbá ń parí ìgbà ni mo gbà tó ń fẹ́ làkọ̀dá àbí tó ń la oko. bàbá ń parí ìjà mi àdìọ́lá tó ń bí wọn nínú ọkọ̀ alájà táyìnbá tó mímúdi sọ́lá ọkọ̀ mọ̀súra olúwa tó yẹ mi màmá mìíràn àlùbáríkà ara kata kátẹnu bí ẹ máa máa jẹ́ tán kátara bí ẹ máa máa jẹ́ tán kátọwọ́ bí ẹ máa máa jẹ́ tán kátabẹ́ bí ẹ ó sì bá kí sólùtọ́nù máa yànkú ìfọ́dé ló máa yànkú kí àmì ra máa yànkú àtàwọn tó kù lẹ́yìn gbogbo bàbá ń parí ìjà ní ọkọ̀ tó ń pè lọ́kọ̀dá ẹ̀ bá ọ́fíìsì òkun. ibùdọ́lá nùrù bí ni mi ẹ e ṣeun wọ́n ní ìbáwọn kí ni bàbá wa múrí ń parí ìjà àdìo babalado chairman ọmọ babalado chairman nurtw mushila wọn wà o ìbànújẹ́ oníkọyún lọ́lá bàbá mi àdìo o bàbá ń parí Ìjàbọ́lájí. bàbá ń parí gàbí mọ̀gá tó ń pè láàbàdà àfisọ́lá òkú. tí bá lóde ń wọ́n pé Saoty lérè o òbèrè kọ́lọ́ ń bàṣírí ń wọlé Saoty lówó owó ńlá tó ròyìn mákìmí ọlọ́run wà ràn yín lọ́wọ́ àmín. tí bá lóde ń wọ́n pé Saoty lérè o òbèrè kọ́lọ́ ń bàṣírí ń wọlé Saoty lówó owó ńlá alájú wàásù mi jẹmílá wọn ní kí n kí bàbá mi àdìo bàbá ń parí ìjà mi tọ́lọ́ dára ọlá tó bí wọn nínú gbogbo lè ńlá pátápátá o. àjọṣe tọdún yìí kò jà àṣìmọ̀ fún wa láéláé gbogbo ohun tó ń wù nìkan kò kí wọ́n ṣá o lórí ìka àbùkù kówó sórí èkó àgbọ̀n mi o èlé ló jẹ́. ọbẹ̀ tó dùn àmọ̀dá ju pé pé owó ti pa. mi ò kóye tó lè iná máa pèsè àròtí lérè o ṣé ń kọrin wá níta tí ń jẹ̀rọ ẹ̀ ò ti pẹ́. eléré ńlá tí bá lọ́dọ̀ owó pèsè àròtí lérè òde rẹ̀ ìkọlọ́ọ̀hún bàṣírí owó láì sàròtí lọ́wọ́ owó ńlá tóró ìmọ̀tòrí ọlọ́wọ́ ròyìn lọ́wọ́. àwọn kan bẹ̀rẹ̀ pé wọ́n mọ́ wa sóde eyín wọ́n ní ṣé Saoty lẹ̀ lélẹ́rẹ́ ká tó wa ẹ bá fẹ́ ká àwa èké sí Saoty kó wa ó fẹ́ gbọ́ ẹ má dà wọ́n lẹ́bi ìṣèbí ìfẹ́ náà ní kò sí ní ìtàn Ají Saoty alọ́dẹ ṣùgbọ́n gbọ́ pé pé ẹ̀sìn lérè kọ̀nà kápẹ́ lómi àmà yòde wá ní ẹ̀fún alọ́jọ́ ẹ̀yìn là fẹ́ gbọ́ àdúgbò ẹ̀yìn ti máa lóde òun pé ìsàwùsí lérè òde rẹ ìgbọ́láhùn kàṣí ni wọ́n pé ìsàwùsí lọ́wọ́ òun ńlá sọ́nà ìmọ̀kìlì ọlọ́wọ́ ràn ẹ jẹ́ ká kọ national anthem mọ́dọọdún tá a máa ń kọ ẹ bá mi kó lóore mi. àdìo àdìo national anthem wa ni o àdìo fún bàbá mi lọ́dọọdún àdìo bàbá kó lóore mi bọ́lá sọ́fìyà ni ń kí ẹ ọmọ bàbá aládò ni ń kí ẹ síwá owó lára ń fẹ́ tajúdín nílò ni ń kí ẹ ajísẹ́ akẹ́lò ni ń kí ẹ ikọ̀ ìlérí síwá owó lára fẹ́ aláṣẹ mọ́tò àti gbogbo orin tó ń wọ nàìjà ni o. ọmọ bàbá ni o. ọkàn ni o. ọmọ bàbá Bariga ni o. ọkàn ni o. ọ̀túnba Adétúnjí. ọkàn ni o. ẹsẹ̀lá production ni kí ẹ. ọkàn ni o. àfìsó sàlámì ni kí ẹ. ọkàn ni o. sàṣù ọ̀dùn fẹ́ lọ́ba ni kí ẹ. ọkàn ni o. ọkàn ni o ọmọlé ńlá lẹ́gbẹ́ alárọ̀ ní kìkì ẹ̀ ṣàṣùọ́ alówó má lè nà ìjàpá kò lè ní yìnyín sí àkọ́bí bọ́lájí ṣàṣùọ́ ní bàbá ìhùn náwó náwó làwọn pè lólówó olówó bọ́lẹ̀nù ìjàpá. sàṣọ. kọ́lẹ̀ ẹ̀yìn mi ti àgọ́ mi. alákọ̀bí bọ́lájí sàṣọ ní bàbá yìí. ìdáwọ́nà lọ́jọ́ ẹ sọ fún gbogbo alówó bọ́lẹ̀nù ìjàpá ìjàpá ìjàpá àwọn alówó bọ́lẹ̀nù ìjàpá kò lè ní ibi tí àkọ́bí. Bọ́lájí ṣàṣọ ní bàbá yóò náwó náwó làwa kan lòlò. aláwọ̀ ọ̀gbọ́n ẹ̀kan ìjàpá olè ní ilé ìtì àkànbí. ṣàṣọ Bọ́lájí ṣàṣọ ní bàbá yìí náwó náwó ẹ̀rọ lọ́lọ́wọ́. èyí ajá ti ọ̀la máa ní bàbá múrí mbàrí ìgbà mi. sọ́ni sọ́lọ́ ń bá bí wọn. pàṣẹ yọrí òun dà láyé. àbí olóhùn àfẹsí ojúlówó ọmọ Saoty ara àṣà ni ìjà mi ìwọ fẹ́ mọ múrí owó àmọ́ mi iṣẹ́ múrí lásìsì bí ọdún àlùbáríkà ara rẹ̀ kátọwọ́ bí ẹ má má jẹ́ tán kátàwọn bí ẹ má má jẹ́ tán kàkà bẹ́ẹ̀ ó sì ń bá kí sultanu máa yàn kú kí fọdùlù láì máa yàn kú àtàwọn tó kù lẹ́yìn gbogbo ó sọ̀rọ̀. sọ ti gbọ́ ọkọrin sọ ti jó inú àìlà yóò sì máa gbọ́ àdúgbò bẹ́ẹ̀ tẹ́ gbọ́ wa ọlọ́run yóò sẹ̀sọ́ ìfẹ́ wa. múrí o orí ni orí ni orí ni orí ni orí ni orí ni àdìyó orí ni lọ́jà fi mú lábú. orí ni. la fi mẹ́jà láwo. orí ni. orí la pè bọ́. orí ni. àdìyó. orí ni. mú rí ìwọ kọ́. orí ni. wàláyé orí ni. orí ni. ta fi mẹ́jà láwo. orí ni. ní kò ló fi ń lànà. orí ni. àdìyó bọ́lájí. orí ni. torí ìwọ nìkan kọ́. orí ni. ṣùgbọ́n ìwọ nìkan orí ni. ọkọ táyé ìbàtú. orí ni. ọkọ mọ́ńsóra. Baba Zulu tọ̀nù bàbá Amira bàbá Fọdílù láyé bó tilẹ̀ ń kọ́lé wọn ò ní báyà lójoojú rárá rẹ̀ ọ̀kọ̀tọ̀ yorùbá mọ̀súnrá bó tilẹ̀ ń kọ́lé yẹ wọn ò ní báyà lójoojú rárá rẹ̀ ọ̀kọ̀ mọ̀súnrá. ẹ ṣe wo mo rí orí ni orí ni orí ni orí ni àdìyókọ́ o orí ni ẹ̀bí lẹ́jọ́ orí ni ẹ má bí o ẹ̀pọ̀ lọ́hùn lẹ́jọ́ ọkọ tó yí ìbàtú ọkọ mọ̀nsúra bàbá súnlẹ̀ tọ́nu bàbá fọ́dílù láyé bàbá mi rásùn ó ń sọ̀wọ́ tó yí bá olówó orí mi olówó orí mi mo kí kọ́ sí mu. Karimot Toyiba Ọlákùn production Ọlákùn Kasimu Sanwó Àṣìṣe ọkọ̀ Mọ́nsóra orílẹ̀ bàbí ọlọ́run ẹ má bí múrí lẹ́jọ́. a máa lọ síbi ètò tó kàn òun náà ni pé ká tún gbọ́ orin bákan náà a lọ síbi a lọ sọ́dọ̀ alhaja wa Rukoyat Gawat. Gawat. Oyèfẹ̀sọ. ìmọ̀ nìyàwó ó ti mú aláwàdà dúpẹ́ fàlàwù ọba àṣetán mako aṣọ́re fún ní màgbẹ́jẹ́ o kì í jẹyán kì í jọka o Yorùbá sọ pé ó dára Ìgbò sọ pé indim Haúsá níyà ìjẹun òyìnbó sọ pé yóò wà gbó kàfin ìyàtọ̀ olùwà. 是我。 kọ̀ríjà bàálùtì àsìmùsànù kọ́dìrú mùbùdì jàǹlà jàlálù jàǹlà jàlálù jàǹlà jàlálù o Allahu akbar. a lọ síbi olórin tó kàn ṣùgbọ́n láàrin ìṣẹ́jú kan àwọn Saoty Arewa fans club wọ́n láwọn ní presentation kan tó fẹ́ present bàbá wa gbà bàbá ńlá onílé ńlá ẹ ó yá láàrin ìṣẹ́jú kan kíá ẹ kí wọ́n bọ́ta lẹ́ẹ̀kan náà gbogbo àwọn Saoty Arewa fans club lábẹ́ president wa Alhaji wa Suleiman Owóyà ó yá lẹ́ẹ̀kan náà ẹ bá bọ́ wájú bàbá ó yá Haji Saoty ó yá ó yá ó yá ó yá lẹ́ẹ̀kan náà ẹ eh, n tó kàn ń sin tá n lọ bẹ ha tí n bá so kọ rẹ ìyẹn ń káwó la ha nakibuli amu ni sharon sharon ni nakibuli amu naam ìyẹn ń káwó la kó máa gòkè bọ the presentation is meant for for the ilẹ̀ tó sheikh alhaji murtado adio abolaji babambariga ẹ a sọ́ọ̀bù kò sí. bá a tiẹ̀ ṣe wá pọ̀ tó níbi ààrẹ nìyí tó lè yọ̀ǹbọ anabi muhammadu tó bá jẹ́mi ní ìwọ ni má dìde sókè má ní sallallahu alayhi wa sallama tún ní sallallahu alayhi wa sallam ẹ tún wá jókòó kẹ ní sallallahu alayhi wa sallam muhammadu miftahul futuhati àti sẹyìnrẹ wà á dán siliki rusul kàti máa mú kàdámà. Maulana Shehu Muri Bariga lẹ́ni kì í ṣe Maulana Shehu Ibrahim Maulana Shehu Muri Bariga ìmáwọ amámù mujidu wa mukaramu karama aládìí ìyàn tó bá tẹ́rí sí wa pa lórí Muri Bariga lọ kó sóya bàbá mi tó gbé mi láti ibì kan táwọn ò tí mọ̀ mí ó gbé mi sáyẹn tó ga gbogbo ọmọ tó bá tara ẹ jáde aládì ọ̀hún wáyà rẹ wà á máa fi la ọ̀lẹ̀ ìyá tó rẹ kàṣẹ ìhun wọn là ó fọ́ọ̀rọ̀ wà á fàtánlá tẹ̀sán fún kàyìn àwọn àkàṣẹ ò tí jáde. wọ́n náà ìlà ìlà ńlá ọ̀la ìlà ìlà ńlá. gbogbo ẹ̀yin ọlọ́lá tẹ́ bẹ́ẹ̀ ní gbogbo yín gbogbo ẹ̀yin fans mi ṣẹ́ ń bẹ níbí. ọbẹ̀ níbí again. tó bá jọ lólùfẹ́ ìyá ń ka ọ̀la náwó kárí. ọlọ́run ò ṣe múrin bàríkà bàbá mi múrin bàríkà ṣẹ́ríṣẹ́ yín. bẹ́ẹ̀ni. nọ́kírà ní sọ̀fìyà tù láàánú kí n tó wá di màrífà lẹ́yìn sọ̀fìyà múrin bàríkà. Ah. àrọ́mọdọ́mọ mi jẹnẹrẹsọ̀n mi wà máa dúpẹ́ lọ́ọ́ ẹ̀ bàbá bàríkà. Oya yá láyé lọ. ṣé ó bá rí ga bàbá gbogbo wa ní. aláyé lọ ṣé ó bá rí ga bàbá gbogbo wa. ẹ̀yin alásàlátù ẹ̀ sí níbí. ó wà níbí. tẹ bá nífẹ̀ẹ́ bàbá bá àríkà àtinú tọkọ yín ẹ dìde sókè kẹ́nàwọ́ sí i láyé náà bàbá bá rí ga bàbá gbogbo wa ní. láyé náà bàbá bá rí ga bàbá gbogbo. ó yá sọ pé ṣọ́ọ̀tì gbọ́ ṣọ́ọ̀tì gbà pé mo rí bàrígà ní bàbá wọn. ṣẹ́tì gbọ́ ṣẹ́tì gbà mo rí bàrígà bàbá wa. ṣẹ́tì gbọ́ ṣẹ́tì gbà mo rí bàrígà bàbá o. naam naam a sọ̀bùrù yìí ó ìnfàálà ní ìnfìálà fanfàálà sọ̀bùrù yẹn ìnfàálà púpọ̀ ọlọ́run ní yóò bàjẹ́ ìyẹn káwọ́là bàbá ń bàrígà ọpẹ́ náà ní bá yín dúfọ́ lọ́hùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá tí ìbá yín dúpẹ́ fọlọ́hùn kúntàṣe àkìrán ọlọ́pẹ́ nìyí tẹ́lẹ̀ torí gbogbo ẹni tí bá ti máa ń ronú pantọ́lọ̀ ń ṣe tí bá máa ń sunkún lọ́pọ̀lọpọ̀ gbà ọlọ́pẹ́ èèyàn ni bàbá ń bàrígà ó dàbí pé wáyà yóò gùn jù báyìí lọ ẹ ń dúró báyìí bàbá ìṣẹ́jú márùn-ún ló kù fún mi wọ́n fún mi ìṣẹ́jú mẹ́wàá àbí ẹ̀ ń bá mi wo táìmù aláwẹ̀ bàbá wa wí kókó ẹ má bínú gbogbo àwọn bàbá wa àlùbáríkà bàbá Imam mo kí gbogbo yín mi ìfẹ́ gba táìmù tí wọ́n fún mi ni ọpẹ́ tí mo bá yín dá fọ́lọ́hún ọ̀rọ̀ yín tọpẹ́ kò jọ ọpẹ́ lọ ń ṣe dédé ọpẹ́ ni torí tó bá yẹ pé nǹkan míì tún máa ń ju ọpẹ́ lọ ni ọlọ́run gan fúnra rẹ̀ ò ní sọ pé má yà fún alùlọ́ bi adhabikum in shakaritum wa amantum wa kana Allahu shakiran alima kò ní sọ pé òun gan ọba ọpẹ́ lòun fúnra rẹ̀ òun tó bá rí bẹ́ẹ̀ bàbá ń bàrí gà àwọn mẹ́ta kan la bá dúpẹ́ lórí yín àkọ́kọ́ ẹni tó lọ pé àkọ́kọ́ òun lọba tó mọyín bó ṣe mọyín. báyẹn fún ẹ ló lọ òbí àzàbí kó. ẹ ṣeun àfa àfa àtàjùdín. ọba tó ṣe yín bó ṣe ṣe yín tí kì í ṣe ẹ̀yin lẹ́sẹ̀ ṣe ń bi ọlọ́run léèrè pé kó ṣe yín bó ṣe ṣe yín. bàbá Bariga ibi tẹ́ ẹ ti mọ̀ wípé ní bí èèyàn bá ṣẹ̀yìn ẹ máa fojú fò torí ẹ ti débi ẹ tún ti débi tẹ́ lọ tán. bàbá ń bà nígbà ọpẹ́ tá a bá ń dá fọ́ lọ́hùn gbogbo èèyàn ní máa bẹ lọ́hùn tẹ́ni tó bá wọ lọ́hùn ní máa gbà. àwọn èèyàn jìyà bẹ́ẹ̀ ṣe jìyà wọ́n sì kú sórí ìyà náà. ẹ̀fọn alúláwò bí aṣáfi kò rí ṣàkárí tó wà. bàbá ẹlòmíín bá ìyá rẹ̀ yí báyìí ń sì ń wò bóyá ọlọ́run rẹ̀ ń lẹ́kún ọlọ́run sì ní rẹ̀ lẹ́kún kò sì tí ì mọ̀. wákàlà lọ́ọ́ ṣàkìrà ní àlìmọ́. bàbá ń Bariga ẹ wo bẹ́ẹ̀ ṣe wà yìí ayé kan ti wà tẹ́ ẹ ti lò ìgbà kan ti wà tẹ́ ẹ ti lò tẹ́ ẹ níjà sọ méjì lọ. la ilaha illallah tọ́ba tún wọ́n ń pè pé ẹ̀ka lọ òde ẹ̀ tún mọ wá bí wọ́n lè rè pé so aṣọ tí mo wọ̀ so wọ òde àbí njòkó lè mi jẹun. bàbá aṣọ wa ń bá aṣọ aṣọ wa ń bá aṣọ aṣọ wa ń bá aṣọ aṣọ wa ń bá aṣọ ẹ wà á dúró di kọ́ńbọ́ọ̀dù ń gbà mí ẹ nímọ̀ ìtẹ̀fẹ́ múnú àwọn aṣọ yín mọ́. àbáyé dúpẹ́ fọlọ́ ọpẹ́ àkọ́kọ́ nìyẹn. ẹnì ìyá fọdúlùlà ìyá ń bàrígà nìyẹn mò ń retí ìyá mi rà náà àwọn ìyá ń bàrígà méjèèjì nìyẹn bàbá ń bàrígà ẹnì kejì tó lọ́pẹ́ ni baba wa Sheikh Abdul Karim Baba alùbákà bàbá alásàlátù àwọn náà tún lọ́pẹ́ ẹlẹ́ẹ̀kejì bàbá mi ò bí yàn bó bá jẹ́ bàbá rẹ tẹ́lẹ̀ ọmọ tó bí ó sì kórìí ibú bá. La ilaha ń jẹ nísìn ẹ ẹ ẹ gbọ́ alhaji sauti arẹwà tí ó di sehu láìpẹ́ ó tiẹ̀ ti di sehu nú àwọn akọrin ah, tẹ́lẹ̀ náà ẹ amina. sehu. ó ní ẹran mi létí orin tárẹwà kọ kì í ṣe yẹn mo fẹ́ lò ọjọ́ ti fẹ́ẹ̀lì èyí tí mo fẹ́ lò gangan arẹwà ń sọ̀rọ̀ pé ajimuri bàbá ń bàrígà mi àdìo kí wá sí yẹn ni mò ń lọ ó wá ní bàbá ìyá pẹ̀lú bàbá tó bí ẹ o àwọn náà ṣiṣẹ́ ẹ o bàbá aláṣà látùnbárígà Kàrímù èyí tó ń lò yìí tí wọ́n ní o ti ẹ̀kọ́ o àwọn ọmọ tí ó lò tì yẹ kọ́ má ṣe síwájú lójú wọn lọ́lọ́run ṣe ṣe o àdìyó lójú wọn lọ́lọ́run ṣe ṣe o àdìyó. ohun tán rò pé bàbá ò lè ṣe lọ́dún mẹ́wàá lè ṣe lọ́dún kan lójú wọn lọ́lọ́run ṣe ṣe ọmọ bọ́lẹ̀ ẹ sọ pé Allahu Akbar. bàbá ń Bariga orin tọ́lọ́run ṣe fún yín pọ̀ olórin tẹ́yìn náà gbà fún nínú àwọn olórin tóun náà gbà fún yín náà tún kọrin kan ó ní bìsẹ́nsẹ́ ní kárọ́jú bí àbànjẹ́ ní kámọ̀mọ́ kan ó ti dájú wípé ohun tó bá lè kókó àsìkò kan sì ń bọ̀ sẹ́ o tó sì máa dẹ̀ ẹni tó jìyà pa lórí fọdún mẹ́fà tó bá jẹ́ gbádùn pẹ́rẹ́ ó fọ́sẹ̀ méjì kò ní rí mẹ́mbà rárá ó pòun sọ kò lè rí mẹ́mbà rárá ó pòun sọ fàrí o kò ní rí mẹ́mbà rárá ó pòun sọ. bàbá ẹ má rẹ̀ dà ẹ̀dá ẹ má rẹ̀ dà pín mọ́ kò dáa kò ẹ̀dá ẹ má rẹ̀ dà pín mọ́ kò dáa. ẹ jẹ́ n tún fìyẹn sílẹ̀ bàbá ọpẹ́ ẹlẹ́kẹta tí màá fi gbé microphone sílẹ̀ torí mò ń sọ time ẹni tá a bá dúpẹ́ ẹlẹ́ẹ̀kẹta àwọn tá a tún dúpẹ́ fún nípa yín náà ẹlẹ́ẹ̀kẹta ọpẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun làwọn colleagues yín àwọn tí wọ́n ń sún mọ́ yín àwọn tí ẹ̀ ń bẹ lọ́hùn fún tádùn àwọn ń gbà wọ́n ṣe nìkan pa òní sórí burúkú ẹ bá ń sàmì fún dáadáa àfa dáadáa ni ẹ dákun àwọn tí wọ́n tẹ̀ ń ṣe oore fún tí wọ́n ń gba oore látara yín àìmọye àwọn èèyàn táwọn èèyàn lọ ń sábà bẹ́ẹ̀ gbígbà àdúrà ni ò sí lọ́wọ́ ẹ̀ kì í ṣe pé ò ní tó lè jẹ́ lọ́wọ́ ọlọ́run wa fi kún fáyà kún sí ti gbogbo wọn wá ń súgbà yín sasmọ́ wà nù wọn báyìí sìn àbí sasmọ́ developer wọ́n wà nù wọn mo rò pé sasmọ́ mo kọ́kọ́ dákọ̀ mo wá fẹ́ correct ara mi ni gbogbo wọn wà ń bẹ ẹgẹ́bìdì wà ń bẹ gbogbo wọn wà ń bẹ epsilon wà ń bẹ afasco wà ń bẹ afisco wà ń bẹ kódà alhaji saheed òṣùpá òfin yín ṣeré tó bá rí bẹ́ẹ̀ bàbá ń bà rí ga ẹ̀ rí pọ́pẹ́ iye yín mo wá sọ níbì kan rẹ́kọ̀dù yẹn wọ́n ti ń polówó ẹ̀ Gemini Films ni ó tà á mo wá ń sọ ń bẹ̀ mo ní ọba ya rọ́bà náà máa ma jẹ́ okú pi ẹ bá ń tẹ́wọ́ àdúrà kí n gbé microphone sílẹ̀ ẹ dákun aláwo ya rọ́bà náà máa ma jẹ́ okú pi mo rí aládìyó bàbá ní baríga ọmọdé ń ṣàdúrà fún àgbà ń ṣàdúrà pàláwù ya rọ́bà mama mọ́mọ́ jẹ́ òkú pè sọ pé ọba yá rọ́bà náà mọ́mọ́ jẹ́ òkú. ẹ sọ́wọ́ àdúrà wọn. pàláwù yá rọ́bà náà mọ́mọ́ jẹ́ òkú pè. múrí aládìyó bàbá ní bàríga ọmọdé ń ṣàdúrà fún àgbà ń ṣàdúrà. aláwù yá rọ́bà náà mọ́mọ́ jẹ́ ẹ tẹ́wọ́ àdúrà dání tọrọ tó ń fẹ́ síwájú ọlọ́run bisimilahi rahman rahim bàbá wa ọmọ musa fẹ́ẹ́ dé ọlọ́mọdọ̀rọ̀ wọn orúmọ̀jẹ̀ wọn ó sì ṣe láyé mọ́jà wa náà ó sì ṣe o bàbá wa anasiri kò ní bàjẹ́ fún yín láyé ọlá anabi lọ́dọ̀rọ̀ bisimilahi rahman rahim tuuliju layla fi nahari watuuliju nahara fi layl watukuriju lahaya min almayit watukuriju limayita min alhayi watarisuku man tasha bi gairi hisab asbuna allah wa ni'mal wakil wa ni'mal mawla wa ni'mal nasir wala hawla wala quwwata illa bilayi alilasi ẹsẹ ìsájà jẹ́ẹ́jẹ́ báyẹn náà. See, mommy and daddy by my juice music. ètò nífẹ̀ẹ́ sínú ala nabi nabiyil karim sọ́lù ala nabi nabiyil karim. sọ́lì àmọ́. naam sọ́lù ala nabi adúpẹ́ adúpẹ́ adúpẹ́. sọ́lì ama. ẹ oti oti o ti dé o ti fẹ́ẹ́ débi tó o bá débi nsìn the co-host of today ẹ̀ tabali naibul mudifi ẹ̀ títún host wa lẹ́nìí alhaji wa muhammadu saheed òṣùpá ọba ńlá ọba orin king doctor saheed òṣùpá ẹ̀hún ló lónìí ẹ̀ oní tí mọ́mí and daddy choose music. ọmọ wọn á sọ kò ṣùpá máa ní ẹ pé nam adúgbẹ́ adúgbẹ́ usaz adunam bàbá àtàfẹ́ pèsè wọ́n ṣe kẹ́lí mọ́tò ní fìtìtà híyàtò láàrin ìṣẹ́jú mẹ́ta sí ìṣẹ́jú márùn-ún péré sáà ẹ dákun ẹ má bínú sà bó ti wá nìyẹn bàbá tí wọ́n fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn is an handsome man to the call. wọ́n handsome ọ̀rọ̀ wọn náà tún wọ́n handsome wọ́n máa ń sọ beautiful things jáde lẹ́nu wọn bàbá fọ̀dílẹ́tò àṣẹ Awikoko ẹ dákun kún wọn jáde wọ́n ṣe kẹ́límọ́tún ní iftitahiyatun láàrin ìṣẹ́jú kan sí ìṣẹ́jú méjì sí ìṣẹ́jú mẹ́ta sí márùn-ún Awikoko very handsome man hayakumullah. Awikoko. Aya, طيب الأسماء الحمد لله رب العالمين ààyè tá a wà yí lénìí. Allah. a wà láàyè gbogbo mùsùlùmí bàbá Bariga bó bá dáa fún èèyàn báwọn èèyàn bá ti máa enjoy látara rẹ̀ kò tí ì dáa fún tó. mo kí ẹ̀yin tiwa náà o bíyàn bá wà láyé tí o bá ní bá sì tiẹ̀ kò tí ì ráyé wá ọlọ́run bá a kí i. bàbá ń Bàrígà mo bá yín dúpẹ́ fọlọ́run. alhamdulillah. wọ́n ti bá yín dúpẹ́ méje mi ò tún pẹ́ ń bẹ̀ mọ́ mo kí ànábì lára yín àmì yorùbá ń pariwo ànábì dáadáa. aleyhi wa sallama. àsìkò ọ̀rọ̀ ń bọ̀ tí ń jẹ́ àlàyé mẹ́ta lọ̀rọ̀ jama ẹ bá ń pariwo lọ́lẹ̀ kan náà. sẹ́wọ̀ ànásírí sẹ́wọ̀ ní èmi kàn fáàmù ẹ̀ bẹ́ẹ̀ yóò bá jiná ní bẹ́ẹ̀ ibi kò rí akọ́mọ kìá ni èèyàn níyàn sì ní wọmi láíláí. àmín. bàbá mbàrígà mẹ́ta lọ̀rọ̀ èèyàn ti ń sọ mẹ́ta náà ni sáwọn èèyàn ń bẹ́ ń bí dáadáa. mélòó mo pọ̀rọ̀. àwọn èèyàn ti ń sọ mẹ́ta náà ni. mẹ́ta lọ̀rọ̀ á sọ díjọ́ mi èèyàn ti ń sọ̀rọ̀ ní sàlàyé. mo kí gbogbo ẹ̀yin ọlọ́lá tẹ̀sí ọlá ní ṣé wà násìrì ṣe ẹgbọ́n tí mo wí yẹn ṣe gbọ́ dáadáa ẹlòmíì ní ọlá ó sì ọlá ní ẹ̀yin ọlọ́lá tẹ̀ sí ọlá ní sẹ́ńbẹ́ lórí kalẹ̀ ẹni náà ẹ̀ dá mi lóhùn ọlọ́lá tí ò sí ọlá ní lábàá lọ́dún àfà àwọn èèyàn tẹ̀lé mi dáadáa ọlọ́run tó ní abá yín lọ́dún etí ẹ̀ sáfà lásán bàbá ń bàrígà ẹ̀ ní wọmi láéláé àmín. àwọn èèyàn bá yín sàmì tó. mẹ́ta ni mo pọ̀rọ̀ mo ní mẹ́ta lèèyàn ti ń sọ abasi ń jí ti. akramakumullah. hamadu rabbi ala khisali. ahamadu rabbi. mo ti lò ó pọ̀ ala khisali. kọ́sọ̀ سادة الرجال فحاص بها سادة الرجال من سادة الرجال سادة الرجال أنا سرين بني أخي والله سكيب وجهه lùsùmà xayiri. lùsùmà xayiri ni o pé. lùsùmà xayiri. وخلع كبري وخلع كبري وصون يريدي وبازل مالي وبازل مالي bàbá ń bẹ rí gẹ́ èèyàn mẹ́ta ni mo ní ń sọ̀rọ̀ táwọn èèyàn ń bẹ níjókòó dáadáa ẹlẹ́kọ̀ọ́kọ́ nú ọ ní ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń sọ jùlọ ọ̀rọ̀ yẹn dùn gbọ́ mọ́lẹ́mùsì ń jí ti mọ́lẹ́mùsì ń jí ti jọ ìṣẹ́jú márùn-ún náà fún mi àwọn èèyàn dẹ̀ ti ń kà á. ọ̀rọ̀ a máa ju ẹni tí ń sọ ọ̀rọ̀ lọ yóò máa wò kalẹ̀ pé ọ̀rọ̀ wo ni màá tiẹ̀ sọ ní àyín kò ní mọ bí ó ṣe bẹ̀rẹ̀ kò ní mọ bí ó ṣe máa lọ kò ní mọ bí ó ṣe parí ọ̀rọ̀ jùlọ nu. má bínú má bínú kò fariwo lọ ọ̀dọ̀ àwọn bàdígà kò fariwo lọ. yéè náà jàmáà ni náà ẹ̀ dá mi lóhùn dáadáa ẹlẹ́ẹ̀kejì nínú ẹ ti ń sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ti ń sọ wọ́n jọ sí déédéé ara wọn ni yóò wá máa pòyì lọ́wọ́ kan náà mo kí àlùwájú ọlọ́mọba ń kí yín òun àtọ̀rọ̀ bákan náà náà ṣe rí àmẹ́lẹ́ẹ̀kẹta anadiri anadiri ó ju ọ̀rọ̀ yẹn lọ bàbá níta ló sọ̀rọ̀ yẹn yóò lè mú sọ torí pé jùlọ bí n bá sọ̀rọ̀ níbi kan. mama bi mi le gba bi koko won lo wi bayi ini si win ti o da to ba le mi mo wi be emi na ni baba n beri ge igbera ga te ni si ni o e mo ga si ni o amen igbera ga mo jiyan o ya ni igbera ga mo jiyan o ga si ni olohun ni yoro amen Ee, ni kile le keji waso na wazona iridi wasona iridi Anadiri. Aba mi nítorí owó ti borúkọ ara rẹ̀ jẹ́ ó torí owó bó wọ sọ ẹ̀ bó sọ̀rọ̀ ẹ̀ bó rìn ẹ̀ ọ̀rọ̀ yín kú òní ẹ̀ bọ́rọ̀ yín bá jẹ mọ́ bẹ́ẹ̀ níbẹ̀ bá ní sọ̀rọ̀ á wí ibi wáàsí mo ti ń bọ̀ yìí bàbá kú òní bí a tún lọ bí wáàsí mo wá ní mo gbọ́ lọ dọ́dọ̀ bàbá ń bàríkà mo gẹ́ẹ̀tì ara mi nú ayé o mo sì mọ tí mo wá sí nú ayé bíyàn ọba bíyàn ọba mọ tó wá sí nú ayé kí la fẹ́ bá ṣe fún. bàbá ń bàrí gẹ́gẹ́ bá sílámẹ́ẹ̀lì ẹ wo bẹ́ẹ̀ ṣe ń náwó kò ní bàjẹ́ ẹ tẹ́wọ́ ẹ bá ń tẹ́wọ́ obìnrin àtọkùnrin ẹ mọ ní tí màá kọ́ mu yín máa pé bàbá ń bàrí gàkú oríire. bàbá ń bàrí gàkú oríire bàbá ń bàrí gàkú oríire àṣà tí mo fẹ́ yá ọ̀dọ̀ yín lọ ni anadiri anabiga samani hada huwa sauti lẹ́nà nabiga alhawal yujaddidu asira lilusu arayi nabiga tana báwọn èèyàn bá kọrin ó dìgbà tí wọ́n bá dọ́dọ̀ nabiga kó tó wọnú orin nabiga àsìkò yìí àṣàòtí ni ṣe gbabe gbàgbé àbẹ́gbàgbé e ẹ̀ẹ́dẹ́mi o ni òní wọ̀kùn ẹ má bínú bẹ́lẹ̀ iná bá wọ̀ dáadáa tún ṣe bàbá ń bà rí gà kú oríire. bàbá ń bà rí gà kú oríire. ambassador kú oríire. ambassador kú oríire. ẹni tí ń bínú bàbá ń bà rí gà àríkà. ẹni tí ń bínú àbánzádọ̀. ẹni tí ń bínú àbánzádọ̀. ìgbàládò kì fún gbogbo wọn. ìgbàládò kì fún gbogbo wọn. bàbá ń bàrí ìgà. àbàbà ń bàrí ìgà kú oríire. àbánzádọ̀ kú oríire. bàrígà. ẹni tí ń bínú bàbá bàrígà. ẹni tí ń bínú àbánzádọ. ẹni tó bínú àbánzádọ. ìgbàládò ògì fún gbogbo wọn. ìgbàládò ògì fún gbogbo wọn. mo gbé kíkí mi látọ̀dọ̀ Fadilatu Sheikh ìmámù àgbà wọ́n ní ẹni tó wí ọ̀rọ̀ yìí Zaburatu Dáúdà ni ó ní waman lam yarda bi qada'i walam yaqna' bi ata'i walam yasbir ala bala'i bàbá wa yín ni mo ń fi ọ̀rọ̀ yìí kí quotation yìí ẹ̀yin ni mo fi ń kí bẹ́ẹ̀ kan bá wọ akọkà lónìí tó ní òun òní ṣe sùúrù lábẹ́ yìí five hundred thousand naira lẹ́pa wọ́n ní ìdajì five hundred tí bàbá àmọ́ mù ni eh. mo ṣe mọ iye kíní òun sìn yín ni alhamdulillah. tí màmú bá kọ́kọ́ gba mọ́lù àfà eh. wọ́n ní àgbà àfà nílùú òwú òun ni ó gbà tẹ̀lé. sọ̀rọ̀ pé tí five million bá ṣẹlẹ̀ eh. tí wọ́n bá dá méjì eh. èló ni ó jẹun. two point five. nínú two point five yìí náà wọ́n ní ẹ̀ tún dá méjì àgbà àfà gbogbo ìlú òwú ló ní. mo wá ń fi ti anabi dawuda kí baba wọ́n máa ń lẹ́mu yẹ́rọ dọ́bẹ̀ kọ́dọ̀ yìí bẹ́ẹ̀ yẹn kan bá gbé mímọ̀ wá láti kọ́ ira tó bá lóhùn ní gba bẹ́ẹ̀ bá ti fẹ́ ṣèjọba yín ihun tọ́lọ́hún yìí náà láàwì fóun náà kí láàwì ani fali ye kurusumita ati sẹmẹ i abud rọban sewa i jáde lakọ k'a ko la wa masasi mi kọma sẹmẹ mun baba di chief imam ọlọ́run ma jo bàjẹ́ yaarọ fi hàn ẹtẹli imama waharisa jazaka rabuka khairan an muhibbiha. جزاك ربك خيرا المحبين. ha. wa di chief imam gbogbo ìlú akọkà ọlọ́dẹ kárẹ́ mi lò pẹ́ ọlá nàbí iwájú ọlọ́run lẹ́yìn eléyìí èwo ní tó ń dùn ni olóríire o àfàwọn Habibullahi Lágége ní bọ̀ ọ́n bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ sáwọn kọ́. bí mo ti ń kí bàbá wa mo kí gbogbo àwọn ẹ̀ńtọ́ráǹtì wọn tí wọ́n wọlé ta ni ń wọlé bọ̀ ẹ̀rọ ń gbórúkọ ọlọ́run tóbi òṣùpá ló ń wọlé yìí ó yẹ bá ń parí orin yìí kó mọ̀ ní àfáàgbà gbogbo òun kọrin wọ́n ti ń pè é hmm. ẹni kò sí èèyàn tó máa lóhùn òmòṣùpá tabarẹ ni tó sọ pé òun ò mọṣù pa òun. la ilaha illallah. ẹbí sílẹ̀ bóyá oníyẹn ò jáde rí. nínú àwẹ̀. àfàyìmọ̀wọ́ àdúgbò ẹ̀ ló ń gbé bòjá wà ayé lórí rẹ̀ láti ògo oṣù pa wòye alásà láàtù torí ọlọ́run alájọ ṣùgbọ́n ọmọ bọ̀ kò séèyàn tó máa lóhun ò mọṣù pa tabarẹ ni tó sọ pé òun ò mọṣù pa. mọ̀ mọ̀ mọ̀ mọ̀ mọ̀ mọ̀ mọ̀ mọ̀ mọ̀ mọ̀ mọ̀ mọ̀ mọ̀ mọ̀ mọ̀ ah sorry sorry sorry aláàjì wa òṣùpá ẹ o tún kun o tún korin kan ọ̀rẹ́ mi sáré wá ògo. ọ̀rẹ́ mi ògo ògo olúwa ni ògo tí mo rí yẹn tàn débi pé yáyí tọ̀dọ̀ tó tán náà kọ́ ògbà nìtò kò séèyàn tó máa lò owó ṣùgbọ́n. la ilaha illallah. ẹni tó sọ pé owó ṣùgbọ́n. ìyá mi sílẹ̀ bóyá oníyẹn ò jáde orí o. àfàìmọ̀ bóyá nù ó lẹ̀ lóge. mo já wáyé lórí rẹ̀ láti gbogbo ṣùgbọ́n. Allah Haji Muhammad Saheed ọlọ́wọ́n ni jó bàjẹ́ ẹ jẹ́ kí wọ́n kọ́kọ́ jòkó náà ẹ jókòó lẹ́dẹ̀ẹ́ ṣéwù ẹ jẹ́ kí òṣùpá jòkó lọ́dọ̀ ṣéwù olóríire o olóríire o ẹ dákun ẹ bá a fagbó yìí ẹ bá wa fi agbó yìí sílẹ̀ ní ṣùrìfà mo wí ní last year wọ́n ní ṣùrìfà tí madina tó wà gẹ́gẹ́ bẹ sheikh adam abdullahi al-aluri. radiyallahu ta'ala anhu. ṣe agége lọ́ṣọ̀ọ́ wọ́n ṣe Agége níyì wọ́n kún lápọ́nlé pẹ̀lú fọ̀dílàtú Sheikh Adam Abdullahi Ali Aluri wọ́n wá ń pe bàbá wa Sheikh Adam ní kíni bàbá lágége wàṣúrì Fatima dina tu ìsọ̀lọ̀ bíi Sheikh Mustapha Zaglulu Sanusi wọ́n ṣe ìsọ̀lọ̀ lọ́ṣọ̀ọ́ ọ̀bọ́rìkọ̀ ọ̀la pé Zaglulu ń bẹ́ńbẹ́ ọlọ́ọ̀ni kìsọ̀ lọ́mọ dún kó mọ̀ dùn dáadáa wọ́n sọ wọ́n di bàbá ń sọ̀lọ̀. وشرفت مدينة القولة بفضيلة الشيخ إبراهيم عبد الله إياس الكولاخي رضي الله تعالى عنه وشرفها gbogbo tí ń jẹ́ Kaula àbí Senegal lápapọ̀ pẹ̀lú Mọ̀lánà Sheikh Abdullahi Ibrahim Iyaas al-Kaulahi ẹ sọ pé Iyaas. wàṣúrìfàtì wàṣúrìfàtì madinatu Oworo bí fọ̀dí ilẹ̀ ti Sheikh Muhammad Rabi. Abdul Malik ẹ sọ pé baba lówòrò walakinna fi asrina al'an láàyè tá a wà yìí ṣúrìfàtì madinatu bariga bifadilati sheikh murtada Abdul Karim bàbá bariga. gbogbo orin ni mo mọ̀ ha mo mọ̀ kò sí èèyàn tó mọ̀ lóhùn o mo ṣùgbọ́n mo mọ̀ yẹn ha ìdúkùn mi mọ̀ ha mọ̀ mo wá mọ̀ ajimuri mbariga adiobolaji ìwọ lọkọ ló ń tóyìn nígbà táwa ní Germany àwa fẹ́ lọ dáná nínú ilé àwọn èèyàn ti sùn èmi ni bàbá mbariga sì ń pè láàfà àgbà nínú ilé mo wá fẹ́ potí kínní wọn fẹ́ dàrú mọ́ lọ́mọ ní ha kí màmá mọ́rọ́ wá lọ ní ẹ̀ àgbà mi àfa àti àmú alátẹ̀kọ́ àná sírímọ̀ tilẹ̀ ọba nǹkan jẹ́ mọ́ lórí nbá <laughs> wa jí pé tó ájì mú rí nínú mo wọn wá pè wọn pé ẹ wá bá mójútó kínní ìyẹn mọ̀ wọn ara ẹni bàbá ń bàdí gẹ́ ọlọ́mọdé ó bàjẹ́ nínú aim and objectives tí wọ́n ti ń pè ní tí alkerim la wà lónìí mo fe sọ fún gbogbo ilé lónìí ọdún kẹrin kọ́ lélẹ́yìí ọdún kẹrin kọ́ lélẹ́yìí ọdún kẹrin lélẹ́yìí lásìkò tí a bẹ̀rẹ̀ ètò yìí baba múrí ń bàrígà ẹ bá ń gbọ́ lọ́n tóbi dáadáa. Allahu. kí ló ń sọlẹ̀ ẹ̀dọ́nà ẹ̀dọ́nà ń bi olúwa ẹ̀bẹ́ tòde yìí kéèyàn kéètò wàá dàrú mọ́ yẹn lọ́wọ́ ọlọ́mọdé àríwú ẹ̀ ó ti kọjá tipẹ́ ó ti kọjá tipẹ́ ẹ̀rọ àkùnrin bá ń gbórúkọ ọlọ́run tóbi bẹ́ẹ̀ bá gbà kò tí ì wẹ̀yìn lẹ́ẹ̀kọ́kọ́ wọlé nílànà àwọn alálẹ̀ àfáàní o alam bifọdílẹ̀ ti sheikh alkhatibul muskin asheikh muhammad bukhari ibn musa ajikobi wan al-adabi fi biladi ilori alwaizu alaalami. baba ẹ mọ gẹ̀rí wa nítorí ọlọ́run ọ̀la ìjọ ẹ ní plẹ̀ ìjọba ni baba tó tẹ̀lé mú. tu sheikh. olóríire o olóríire o ẹ dákun ẹ má tún ẹ jẹ́ ká sún sẹ́yìn díẹ̀ àwọn owó yẹn ń gọ́ nínú àwọn. orí ni orí ni orí ni orí ni orí ni orí ni orí ni orí ni ni ń ni jà ni orí ni orí ni fi ń mẹ́jà láwo ẹja fi ń làbọ̀ ìkòlò fi ń lànà múrí ìwọ̀gọ́ kọ́mọ́sùrà tó kọ́tà yìí bàtú orí ni bàbá bàríjà ṣe wọ̀ nìkan ni àṣà ẹlẹ́ṣà níwọ̀ nìkan ni múrí kọ́lẹ̀ obì ṣe wọ̀ nìkan ni aládìyẹ sọ pọ́lọ́hún mà nìyẹn bí. bàbá bàríjà ṣe wọ̀ nìkan ni. Ashalisha ni wani kondi Ẹ̀kọ́ lọ́wọ́ orí mi yóò adìyọ. Ó Múrí bàrí jáde. Adìyọ. Ẹ̀kọ́ mọ́ Bọ́lájí. Audio. Epsilon ló ní kí ẹ. Audio. Kọ́mú production ní kí ẹ. Audio. Gbogbo ilé ẹ̀kọ́ lówó orí mi o. Audio. Bàbá lówó orí mi o. Audio. Alhamdulilayi Rabbil Alamin. Wasalaatu wasalaam ala rasulu karim Muhammad wa ala alihi wa sahabi ajmahin adúpẹ́ fún ọlọ́run àṣìkẹ́ àti ìgẹ̀ fún adéwálé wa anábìwá muhammad ọ̀gá gbogbo àwa mùsùlùmí hmm. ẹ dákun ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí pé kò sí àsìkò mọ́ àwọn èèyàn tó bá bí mí wípé alhaji muri táìmù lè má bẹ̀rẹ̀ ètò màá sọ fún wọn màá ní òjò ló má di táìmù táìmù tá má bẹ̀rẹ̀ ètò nítorí pé bí mo bá gbómi kaná lásán yípe mo pè yàn yóò ṣẹlẹ̀ ńbẹ̀ mo dẹ̀ mọ̀ pé gbogbo ìgbà tó bá ń ṣẹlẹ̀ bó jẹ́ gbà òòrùn náà ni bí ó ṣe rí náà ni ó rí iná nítorí pé èmi kọ́ ọlọ́run ló ń ṣe nǹkan bẹ́ẹ̀ kì í sì ṣe pé bóyá a fi ṣe nǹkan kan ni àmọ́ ọlọ́run nínú títóbi ọlọ́run wípé múrí o gbogbo nǹkan tí yẹn máa rò pé ó máa ń ba nǹkan jẹ́ láyé yóò máa tún tiẹ̀ ṣe ni mo dúpẹ́ fọlọ́run bẹ́ẹ̀ ẹ wo gbogbo èèyàn nítorí mo kọ́kọ́ páyà nígbà táwọn ìjọba ní ká máa lo fíìdì mọ́ inú skul tó ní ká máa lò mọ́ mo wá wò pé àti dàìfàtà àwọn pé ibi báyìí láti máa ṣe gbàtà ni máa pe àwọn èèyàn nínú ilé báwo ni ó tún ṣe rí àmọ́ kábíyèsí ọlọ́run ó tún ṣe bó ṣe ń ṣe yìí náà mo dúpẹ́ fún un ẹlẹ́ẹ̀kejì náà ni pé mo dúpẹ́ fún bàbá tó bí mi lọ́mọ ọlọ́run dàgùn bá mi ṣe àlékún àlàáfíà àti ẹ̀mí gígùn bá mi ṣe fún bàbá náà nítorí pé òun ló ń ṣe tí ó ń ṣẹlẹ̀ yìí kì í ṣe èmi mo dúpẹ́ fún mo dúpẹ́ fún ìyá olóyire ìyá mi dáadáa abiamọ mo tún kí ẹni tó já wípé lọ́jọ́ tí mo gbéṣẹ́ dání tó já sí pé òun ló kọ́kọ́ nájà náà tó wá sọ di mímọ̀ fàáyé pé a góòlù wà ń bí o a ọjà rẹ̀ ni o adúpẹ́ fọlọ́run òun náà ni Alhaji wa Muhammad Saheed Alikomori ọlọ́dà kó bá wa ṣàánú yín gbogbo tí ń jẹ́ ẹ̀dùn ọkàn yé pátápátá tí ń bà yín inú jẹ́ ọlọ́run dá kó kó wọ lásìkò yìí kó wọ láìkẹ́ yìí kó bá yín bá pa yín lẹ́rìn kó má bá pa yín lẹ́rìn lórí ẹ̀ ọlá ọlọ́run ẹ̀yin lẹ mọ̀ kì í ṣàwa àmọ́ wọ́n láàṣẹ ẹnu àwọn bàbá mo mọ̀ pé kò sí bí o ṣe wà láyé tó ní ní tó mọ̀ dùn ọlọ́dàgbà àṣàánú yìí lẹ́yìn náà mo dúpẹ́ lẹ́yìn ọ̀dẹ ẹ̀yin ìyá mi ẹ̀yin abiyamọ ẹ̀yin lẹ́yìn gbà mí ní gbogbo ìgbà mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́mà ń dúpẹ́ fún yín mo dúpẹ́ lọ́wọ́ yín mo wá dúpẹ́ lọ́dọ̀ ẹ̀yin alárísìkì ẹ̀yin olówó ẹ̀yin ọlọ́lá tọ́lọ́run yàn tì tó já sí wípé bí ọba fẹ́ jíṣẹ́ àfi kó rí yín mo dúpẹ́ fún yín gidi gan pẹ̀lú owó pẹ̀lú ọlá tẹ́fi ń dúró tẹ́fi ń dúró tì wá gẹ́gẹ́ bíi titi àwọn ti ṣíwájú tó dúró tà nábì náà irú èrè tó jẹ ọlọ́run jẹ́ kẹ́yìn náà jẹ́rú ẹ̀ ọlá títóbi ọlọ́run ọlọ́run ní ṣe pé ẹ wá nófò lásán bì ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ kí la wá ṣe ń bì gbogbo tá wá ṣe kò wá ní kò lórí kò ní nídìí ọlọ́run ní ṣe ti yín bẹ́ẹ̀ àlékún dáadáa yín tó oore tẹ́ẹ̀ fi sílé ọlọ́run bó jẹ balẹ̀ ẹ̀ gbogbo ẹ̀ tẹ́wájú olólùfẹ́ mi náà ọlọ́dà kò lẹ́yìn náà mo tún dúpẹ́ kan tó já pé lọ́dọọdún mi sábà máa ń du òun náà ni lọ́dọ̀ àwọn ìyàwó tá a ti mo gbé sílé nítorí bí ilé bá da tí ò bá da bí mo ṣe rí ìsìn àwọn tó fi mí lọ́kàn balẹ̀ nìyẹn tí bá sì ṣe gbùrùgbùrù náà tó bá tó pa aláàjì ah, ah, ṣé nǹkan ṣe ní abẹ́yìn yàgbẹ́ ni àwọn náà ní ń fà á mo kí alájà wa tọ́yì bat Abdulkareem ọlọ́dàkùnmá wa kì ẹ dákun ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ pọ́n ṣeun ẹ dákun alájà wa Monsurat Abdulkareem ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn ṣeun ọlọ́run dákun kó dákun kó kó má gbé yín di ọjà yín subahana rabbika rabbil ayin sata. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم awani ọ̀dọ̀ afa wa. Muri Bariga, Baba léńlá Baba léńlá bọ́ọ̀ bá ń dú ọgọ́rùn-ún ọpẹ́ fọlọ́run látòní jẹ́ máa jẹ́ one million. million ọpẹ́ tó máa dú àwa mẹ́ta náà là ń bẹ níyì ẹni ọwọ́ àwọn àmọ́ wá wẹ̀ sí ẹ̀ ẹni ó sì wá ń wà tọ̀ ẹjá rọ̀ wo bí wọ́n ti máa ṣe ẹni ó sì wá ń wà pé tọ́ ńlọ lọ àwa mẹ́tẹ̀ẹ̀ta tá à ń bẹ níyì àmọ́ mo wá bá múri ìbàrígà bẹ́ẹ̀ lọ́hùn bá a ti ń gbé ọ gẹ̀gẹ̀gẹ̀ yìí ọlọ́mọdé ọjà fọ́. amiina. a ti rí nǹkan rí láyé fá Saheed Òṣùpá a ti rí nǹkan rí nú ayé yìí a máa ẹni ọba ga ẹni ọba mọ yìí gíga tọ́ba rẹ̀ ni ó ga bá a ti rí yìí ẹ̀rù ọmọ bá gbogbo pílà alé ńlá dákun àfíìsìkò inú rí ọmọ dùn gbogbo pílà alé ńlá yanyan pátá mo kí yín púpọ̀ ẹ̀yin gan ni lé ńlá ìmáàmù ọ̀dà bí àwa jàmáà bí màmú bá ké fáátì àtókédé gẹ́rẹ́mà lùbí àléyìn wàlá lálínà. La bí ọ̀bálẹ̀ ní ṣe ámì àyàrí ọjà yóò wẹ̀yìn tọ́mọ̀ pé wọ́n máa ṣe ámì ni ọwọ́ akéde bẹ̀ kọ́ agbọ́ ámì yóò wẹ̀yìn pé yóò bànú jẹ́. àbá àmúrin ìbàrígà gbogbo jọ́tọ̀ bá ń ké fatia ọlọ́njà máa sáámi. amiina. ẹ̀yin bàbá wa ẹ̀yin defence ẹ̀rí ọkàn àfa àmúrí balẹ̀ ó ní àwọn defence ni wọ́n jòkó yìí bó tiẹ̀ fẹ́ bó ti ké múri bàrígà gan òun náà rọ̀ àmọ́ tó wá tì sáájú pé mm, mm, àwọn bàbá tóun gbójúlé nìyẹn lẹ́yìn ọlọ́run àwọn tó tún kàn ní bàbá wa ọlọ́run má jẹ́ béèrè pé ń bo ni wọ́n ó sìn sí. amiina. àdúrà tì í nù. No mo wá kí agbátẹrù ètò yìí òun náà ni Saheed Òṣùpá ọba ọba ńlá ẹ máa wọ nǹkan o ọba ńlá ààrẹ ilé ńlá sọ ma pé èmi náà ń bẹnu ilé ńlá àmọ́ bọ́ ààrẹ rẹ̀ ń ò lè tèmi o. èmi ò ní gbà o ṣe gbọ́ olóhùn káwọ́ sókè fẹ́mi o àfa àgbà lóhùn kò lè lò lérí àwa mo kí wọ́n fẹ́ rí náà wọ́n fẹ́ rí náà ni wọ́n fẹ́ rí náà ni àwọn tó dúró nìyẹn ọ̀jẹ̀ wọn ó rí wa àti bọ̀tán. njá ẹ dákun ẹ ẹ̀hún tí ń pariwo ẹ dákun. ọlọ́run ni nǹkan à mọ̀mọ́dá wọn lóhun. mo yin ọlọ́run tí ò sí irú ẹ̀ ẹ dákun ẹni ọba wà níyìn ẹni Allahu Akbar. Allahu Akbar. ọmọ ádámà bíra rẹ léèrè o ti rí àárọ̀ o sì rí ọ̀sán alẹ́ ńkọ́ alẹ́ ńkọ́ bóòlù alẹ́ òrì àti bọ̀tán tí wọ́n béèrè ni bóòlù alẹ́ òrì torí pé ayé fún rẹ̀ gan rẹ́dí àti bá àti bọ̀ tán jẹ́ mọ́ ànábì Ádámù lọ́wọ́ ayé fúnra rẹ̀ ọ̀rẹ́dì àti bá àti bọ̀ tán jẹ́ fọmọ ànábì Ádámù bó ṣe dáadáa ayé pé hẹ́ẹ́ bọ́ sọ̀rọ̀ rẹ̀ ayé pé kínní ẹnìkan ti sọrú ẹ̀ bó rìnrìn rẹ̀ ayé pé kínní ń dọ́gbọ́n ni. Ayopwe, ẹ rí ayé fúnra ẹ rẹ́dí àti bàtọ́mádàmọ̀ jẹ́ pé ó ní lálẹ́sẹ̀ níjà nẹ́bùwà Muhammad yóò máa tọrọ àti bọ̀tán. sallallahu alayhi wa sallam. àti bọ̀tán là nẹ́bì máa tọrọ. àti bọ̀tán òun là nẹ́bì máa tọrọ gbogbo àwọn bàbá tá a jókòó tì í kò sí tá a jókòó tì wọ́n fún àti bọ̀tán wọn dáa bọ́ọ̀ bá ń jẹ́ àfa ọ̀fẹ́ dá a lábọ̀ òní purọ́ o bọ́ọ̀ bá fẹ́ lábọ̀ bí àwọn babalágége baba wa làájí àgbà baba wa lóṣòdì gbogbo wọn bá àwọn ẹni ọlọ́run wọn ni ndasalati gbogbo wọn bẹ́ẹ̀ bọ́ọ̀ bá fẹ́ rí bí wọn láyé òní purọ́ ẹ wá wo kí là wá kí lọ́ọ́ máa dẹ́mọ̀ ń tàjẹun ayé lónìí wọ́n ti sọ ẹrù kalẹ̀ lérí olówó mi tí ò ní nǹkan kan mọ́. wọ́n bá tó olówó mi jẹ́ ń sì ń pìtàn pé òun lówó rí. wọn ò sá fún kínni wọn ò sá fún àti bọ̀tán. ẹ̀yin àáfàá ẹ dákun ẹ̀yin kan tẹ ẹsẹ̀ kéwú tán tẹ ẹ fẹ́ ṣe wàhálà rárá ẹ ti ṣe wàhálà sí ẹni kẹ́kẹ́ gba sàtífíkẹ́tì sọ ni ẹ ṣe irú wàhálà táwọn ẹ̀sìn ṣe wọ̀nyí. lẹ́yìn náà bá fẹ́ máa gun jíìpù lẹ́nu sí i ẹ̀yin lẹ ń kó bá wa tọrẹ ẹ̀ṣọ́ àti bọ̀tán bá a pa àwọn olówó sí mòlúdìdí wọn wá mọ́. wọn á ní bẹ́yẹn débẹ̀ wọ́n sẹ̀rù lérè yẹn ní polo fún ọlọ́ndẹ̀rì wọn ni ní rárá yóò ní ọlọ́lọ́mọ tí wọ́n àfa àfi sẹ́nu àfa wa ni mo fẹ́ bi yín léèrè ilàlè mọ ìyẹ̀sà mọ ìyàgùsù bí lọ́kùmà. ilàlè mọ ìyẹ̀sà mọ ìyàgùsù bí lọ́kùmà tí. mo rí ibàríga. ilẹ̀ àìnà yẹ̀sà mọ ìyàgùsù bí máa ń. ó rí pé wọn ò mọ bí ọkọ̀ dí wọn wá ń dá láàrin ara wọn àmọ́ tí ń lò ó. wọn ò mọ bí ọwà wà ọlọ́run wà wọn mọ bí ọwà wà àmín mọ bí ọwà wà. ẹ̀yin ẹ máa wá kí. máa wá kí. bọ́bá ẹgbẹ́ nǹkan kan náà bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ látijọ́ yìí ni ó yẹ kó ti ré bọ̀. ìwọ nìkan lọ mẹ́ bàrígà ni mo rí bàrígà bàbá ń bàrígà bàbá alẹ́ ńlá ìwọ nìkan ó kọ bíi mẹ́rin nínú bàrígà yìí náà sì ni àmọ́ kéèyàn máa tọrọ pọ́lọ́ ń yẹ bàbá rí ó bí mi bàbá rẹ ló bí mú rí bàrígà ibi nǹkan ti ń sàn bọ̀nù á tọrọ bàbá rẹ níbi bàbá rẹ ọba bẹ́ ọ ọ máa gbé pèsè ó sì máa pera rẹ láàfáà ẹ̀ alásàlátù ti káyé nìsín ni àsàlátù ń wọ́tàmẹ́lọ́ ń Asalatu náà sì ni. àbá wí góńgó asalatu kún ayé lọ gbà àsàlátù ọlọ́gẹ̀dẹ̀ wà wọ́n ní wọ́n mọ́gẹ̀dẹ̀ wá wọ́n wàá bó fún ara wọn. ọ̀kan asalatu àsàlátù alágbọ̀n ń láyé kó tó wá kàsàlátù òun kùkú àfa nasiri òòrí pàtì bọ̀tán kéwu tiẹ̀ dáa ni àfa mufa sírù nù nísìn gbogbo ẹ̀ mọ́lẹ́rì Facebook njọ́ tó ń wí láwa ni. a sì ráwọn àfa táwọn àfa bá a ti rí wọlé ní Facebook tí wọ́n ń wé láwa ni pé mo di mufa sírù táwọn èèyàn máa gbọ́ tó máa fi àáké àwọn ọlọ́run sá ọ̀rọ̀ pé bọ́lọ́run ti wí ni láti ráwọn àfa táwọn ń gbé ìkòkò kí etí odò. tí wọ́n wá ń ro ẹ̀jẹ̀ rẹ̀ sérí ẹran tí wọ́n ti gé la ẹ̀ sì ń pọ́lọ́wọ́ gbogbo nǹkan ọlọ́run lè fẹ́rí yìn ẹ lọ́ọ́ wádìí ẹ wò. àtibọ̀tán bẹ wàláì wọ́n pa ẹlòmíì ẹ máa sàánú ẹ̀ bẹ́ẹ̀ ni ìwà owó ẹ̀ wọ́n fi pa. bí kẹlẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ nìkan kọ́ máa lọ́ọ́ bá rẹ̀ lérí igi ọdán kọ́ gẹ̀ẹ́sì ẹ wà dánwò olóhùn ìwọ gbé tà ń bẹ̀ wọ́n ń pawó èmi dúró yà yín ń ọba ń pè mọ́ bọ̀ ẹ sábẹ̀ ẹ tì mí bóde ìdè. ilé mọ ìyàsán máa ń yàgò sùn bìlùkùn àti ilé ẹ̀yìnà yàsán máa ń yàgò sùn bí máa yẹ. يا علماء الأرض يا ملح البلد ما يصلح الملح إذا الملح فسدا توي إلى الماء يسعى من يقص بلقمته ẹ̀yin ọlọ́lá tẹ̀ ń bẹ lọ́dọ̀ Múrí Bàrígà ẹ dákun bọ́rọ̀ bá dọ̀rọ̀ ọlọ́run ẹ mọ̀ wọn ara yín gbogbo nǹkan kọ́ lówó ẹ lè bọ́ gbogbo wa yìí láyé láyé anabi ibrahim dán wò kò rí ṣe. aleyhi salatu wa salam. ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ni ọmọ jẹ́ bí n bá nu bàtà tinubu bí ọba tèmi lọ́dún ẹ̀yọ́ kan máa dá nkọjá bí ilẹ̀ bá máa ní pé who is this wọ́n làwọn lónìí bàtà yín ok all right thank you kò sí tèmi lọ́dún ẹ̀nu. ọ̀dọ̀ àwọn àfa mọ̀ wá ọ̀rọ̀ àtibọ̀ your excellency ilé ńlá ọ̀rọ̀ múri bàrígà ti di your excellency ọlọ́run sì fún ọgbọn tí ọdá, wọn ni ó wá sọ̀rọ̀ ọkọ wa ni wọn lùlù náà àdìo yọmọ awo fìgbà tí ọ̀rẹ́ nìkan ni wọn bọ bọ̀ ń ta báyìí bọ́lá bá dé èèyàn dààmú ni ọlá òun náà wá dààmú ọkọ dàkọ̀ mọ́ tí ó sọ kó tó wá bẹ̀rẹ̀ olówó orí mi àdì olówó orí ẹ̀ sáwọ́tì àdìyó. gbogbo èèyàn ń kí alájà wọ ibo yìí àwọn tọrọ ń bá fi hàn láwùjọ tí wọn ò kéré nú ayé èèyàn pọn wọn lé ni òsèǹlọ jòkó ọlá gbogbo àwọn àfa àtàwọn olówó tó jòkó yìí ò ní wọlé inṣàlá òyìnbó inú àwọn àjẹnu ẹ dákun mi korò mọ̀fọ́lọ́ọ̀nbẹ̀yìn ẹ dákun àwọn ọmọ mi kéré ìlàlẹ̀ mọ́ ìyẹ́ sàn. ìlàlẹ̀ mọ́ ìyẹ́ sàn máa yẹ kó sùn bí lókùnmọ̀tì. ìlà àìlà yẹ sàn máa yẹ kó sùn bí máa yẹ. ìlà àìlà yẹ sàn máa yẹ kó sùn bí máa yẹ. ẹ̀yin ọlọ́lá tẹ̀ ń jòkó tá a pè yín tẹ̀ ń dá wa lóhùn lọ́dọọdún yìí ọlọ́hun ọlọ́hun onífẹ́ lómi ìṣe yín. àmín. inú wa dùn kárẹ̀ yín ọlọ́lá báyìí níjòkó wá sí tí èsì tàwọn sàyídì òṣùpá nìkan ká máa rí yín báyìí. ẹ̀yin àfa ọ̀dọ̀ yín mọ̀ wá ìlànà ìyẹ́sà ibi omi ní ọlọ́ ọmọ subi lukimati ẹni tí ń jẹba ẹ̀ bá wa palẹ́rì wàláyé tí wọ́n kọ́kọ́ wí ni pé ẹ omi wọn pọ̀ dapọ̀. ilé ilmẹ̀ ìyàsá máa ń yẹgun sùn bí lọ́kùnmọ̀tì. awíkóńgbó orí ẹni tí ń jẹ obì lọ́wọ́ àbórógbó tọ́ba pàlérí ìtẹ́ kọ̀ọ̀kan wù ní pé ẹ̀bùnmi wa kò sí. ilé ilmẹ̀ ìyàsá máa ń yẹgun sùn bí lọ́kùnmọ̀tì. àmọ́ ẹni tí ń jarẹ́ sílì lọ́wọ́ tọ́wá sọ́ọ̀kì àní pé wa wọ́n pe o ti lọ́ọ́ fi rí ko. إلى الماء يسعى من يقص بلقمته. Ah, mo sì fẹ́ ṣe tàbí sí ọ̀rọ̀ yìí dáadáa àmọ́ à ń bẹ́ nú àwẹ̀ ó sì ti yé wọn tí ì tí ì sọ. إلى أين يسعى من يقص بماء. ànásírí àfàgbà lówù ilá àìnà yẹsà ìbò ni ó lọ ìwà ń bí léèrè this is question. question ìbéèrè ni àsùwà. ilé àìnà yàtọ̀. ẹni tá ń jẹun lọ́wọ́ sẹ́ta ní ẹ̀bọmi fún omi ní ọ̀sẹ̀ rẹ̀ òun náà wá pé hmm, ọkọ mi lè rí ni mo kì í sábà sọ̀rọ̀ náà ó ti mú mi nù ni omi ló kó yọ ẹ̀yin àfa ìlà àìnà yàtọ̀ ibo ni ọwọ́ àlọ́ rí máa ń yàgò sùn bí. إلى أين يسعى من يقص بمائه إلى أين يسعى من يقص بمائه afa amori bariga baba ilé ńlá yányá ẹ̀yin àgbàlagbà ibo ni ẹwà lọ rí ẹni tí mú mi lọ́wọ́ tó mi wá palẹ̀ rí kí láwa yóò ṣe sẹ́ẹ̀kì ẹ̀bù yẹpẹ̀ wá ìyá ọlọmọ aláàrídì. ẹ̀yin àfa lẹ́lẹ̀ tẹ́mi náà ń jẹ́ kan nù yín ẹ ṣe wọ̀ ẹ má bàyé jẹ́ rárá babalágége wọn ò bàyé jẹ́ wọn tún ṣe ni bàbá wa àgbà wọn ò bàyé jẹ́ wọn tún ṣe ni bàbá wa sùkúlùlù àwọn bẹ́ńbẹ́ gbogbo fani ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ bàbá wa wọn ò báyé jẹ́ wọn ò sì sásàkúsà wọn ò sì purọ́ báyé àáfà kí ló bá débi pé agbárí ọkọ rẹ la fẹ́ lò kí ló dé àáfà. yá ulama aláàrídì yá mílẹ̀ albaladi. kí ló dé ẹni ẹlẹ́ni ẹgbẹ́ owó lọ́wọ́ ẹ̀ tán ó sì lọ́ọ́ bá rẹ̀ lérí ọ́fíìsì àtọ́gẹ̀ẹ́sì. Ah! ẹ wà wọn àáfà. ẹ lọ́wọ́ èèyàn tán ó sì bára rẹ̀ lérí òkun tó sùn ọwa ni wọ́n ti wí bẹ́ẹ̀ o ah, àáfà yẹn rí náà gan àáfà rí náà àáfà kì í máa ṣe another fifty million ó tún lọ gba yíyún náà ó tún kó fún yín ìgbà mọ́ tójú dá tán àtibọ̀tán lẹ́ni sọ fún máa wà àtibọ̀tán o ìgbà lẹ̀ mọ́ tójú á ayélujára ọ̀gá ọlọ́kọ̀ abíkà ńgbà lẹ̀ wá mọ́tójú dá ìwọ̀n ń wosù wọn ni a kò sí àfà tóun lè dá lóhùn mọ́ yẹn bá ń ṣe mòlúdì tán bá mú wèé lọ fún wọn ni má dá wọn lóhùn o fún wọn bíi ten thousand rán yẹn lọ kó lọ fún wọn ten thousand ẹ̀yin lẹ sọ àti bọ̀tán ìsìlámù dín tí wọ́n fẹ́ ran ìsìlámù lọ́wọ́ mọ́ bí ìbá sá àwọn tọ́lọ́hún kó ti bàbá alẹ́ ńlá pé a fẹ́ kọ́ mọ́sálásí wa tọ́lọ́hún ẹ̀yin ọlọ́hún kó ti bá àwọn èèyàn wọn ò dáhùn mọ́. àwọn èèyàn dáhùn mọ́ àfa ìbolo ti rí jálàbí tiẹ̀ tọrọ fìdí pé bẹ́ẹ̀ ni irun ojú ara obìnrin la fẹ́ lò. ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lọ́dọ̀ àwọn ajánásì yìí ẹ jẹ́ kí n rí àwọn ajánásì mi kí wọ́n dá dúró ẹ ẹ má dàpọ̀ mọ́ wọn rárá ẹ ẹ dúró ẹ kálukú ẹ jẹ́ ara àwọn ajánásì mi kí wọ́n bá àwọn ọmọ tèmi ló dúró yìí bàbá tó débi sọ fún wọn pé kí wọ́n súnmọ́ yìí ẹ̀hẹ́n ẹ jẹ́ mọ òun pa àwọn ni ẹ̀yin náà ẹ̀ sì wá ọmọ sẹ́ẹ̀ tì yín dáadáa. يا علماء الأرض يا ملح البلد ọlọ́run tí ń wo kó wá ó ti máa bẹ̀rẹ̀ ó sì máa ìparí àwọn kan bẹ lónìí wọ́n ń dunnú lọ́wọ́ wọ́n sì sunkún ẹ̀yìn ni wọ́n ìmọ̀ nísìn. àtibọ̀tán ibi tó yà sí pọ̀ ẹ̀ wo àtibọ̀tán nàìjíríà ni àwa tá à ń ti ra mọ́tò ní two thousand five tuntun tí wọ́n máa tò ń Kaduna àwa la wa dẹni tí wọn kó àìmọye owó lànà òfìrà ọkọ̀ ẹ̀yọ̀ kan àtún wà rà náà kèé ṣe tuntun àlòkù ni àáfàá tún pa wá lọ lọ́wọ́ ọkọ̀ tọ́lọ́run ṣe bálájà nàfi mọ́sàjọ́ kárí wa ọlọ́run nítọ̀ àmì kò sí ìjọ́ra tuntun mọ́nu yà lòkù náà lẹ́ra. bí ẹ bá sẹ́yìn tọ́lọ́run kẹ́ tá à ń lè súnmọ́ ọkọ̀ tuntun mọ́ ńbẹ̀ ni wọ́n ń dákọ̀ ẹ̀yọ̀ kan forty million. million. يا علماء الأرض يا ملح البلد يصلح المليا إذا المليا فسدا so o ṣe kíláyà ó kàn ṣàyà ga kínní. إلى الماء يسعى eh. من يغص بلقمة. àwọn àfa ìjọ wọn náà ta abáláyé ibà àwọn jòkó yìí ẹ jáwé bí ìrànà wa ẹ jáwé rere akọ rere abo ẹ lọ ẹ fi kábúrà kan sí omi yà aláwù hàn ní saka èyí tí wọ́n hàn dà wọ́n ní ẹ̀kan ẹ fọ́ ẹ gbé fún lágbára ọlọ́run ó bímọ la ilaha illallah yóò sì mú wọn pé orun tó bá kọ́ sùn yóò sì lóyún. Allah ẹ̀yin tó ní ẹ wo bí ẹ bá yé jẹ́ dé. ìyá ulama láàrídì. sọfẹ bímọ ní màdámù wọn kọ wò ná wọn wú ẹ bó ti ṣe dúró tì pa ni pé ah, ah, obìnrin tá a fi ṣépè lómi ni ẹ bímọ bí ìgbà tí wọ́n ń tànú lé babẹ́ a ẹ máa bímọ a ti ṣerú ẹ̀ fáwọn èèyàn tó ti bí àmọ́ tá a fẹ́ lò fún yín o ẹ farabalẹ̀ pé kò sọmọ n ta fẹ́ lò fún yín àwa alákọ̀ọ́kọ́ lò ẹ márùn péré nànú. bẹ́ẹ̀ yẹn bá wa wọnú sọ́ọ̀bù sọ́ọ̀bù lẹ́ẹ̀ márùn ọjà òbúṣe. ìyá olèmọ́lá rúdi ìyá mílẹ̀ àlùbáládì. ẹ má bàyẹ̀ jẹ́ pẹ̀lú kéwùsẹ̀ tání tẹ̀kẹ́. ما يصلح الملح إذا الملح kí ni ó wá tún iyọ̀ ṣe ẹ̀yin àfáà yìí náà sì ni iyọ̀ ayé bọ́ọ̀bẹ̀ bí ọbẹ̀ bá tẹ̀ wọn ni ẹ fi iyọ̀ sí làyìlà ẹ sì tọ̀ wọn ni alhamdulilah ọ̀dà báyìí ọ̀dà báyìí abá wí gbogbo má yùsùn léwu lè mẹ́lá ìzàlẹ̀ mẹ́lá fásad kí ni ẹ wàá tú iyọ̀ sí bí iyọ̀ bá bàjẹ́ ẹ̀yin àfàlẹ̀ tún kan sí bíi ti ń dákun ẹ̀yin àfa àwọn ẹ̀yin ọ̀tá kan bẹ ní ẹ má rò ó pùmí àwọn àgbàlagbà àwọn jòkó yìí àwa ọ̀dọ́ àfa àtòní àwọn àfa àkọ́ àwọn àbáwọn gan. tọrọ ẹ buru, wọn lè pa àwọn àfáàní ń sọ̀rọ̀ sí gbòde bẹ́ẹ̀ arete sanjọ wọn àná tọrọ wọn ọgbà ńgbà mo dúró lérí ọwọ́ mi tí wọn ọ̀dàjà ń bẹ́ẹ̀ nìkan abá àmúrí bàrígà wà lórí bó ti ṣe wà má wo ẹni kankan ọmọ gbọ́n tó dùn mọ́ ó sì mọ gbọn tí ó dùn sọ fún àwọn ọmọlé ńlá ẹ̀ka tí kò sàmàbá tiẹ̀ lọ báyìí ìwọ ń ńbo làbọ̀ rẹ bíra rẹ léèrè àti bọ̀tán tá wá sọnù ni ńbo mina aina mina aina yabtidai. tọ́lọ́hún wo lòun ṣe tó fi ọlọ́kàn balẹ̀ pọ̀ gbọ́dọ̀ da alábọ̀ anábì bẹ̀rù àti bọ̀tán anábì àníwọ̀ ọlọ́hún ẹ̀ àti bọ̀tán mi mọ́sàjọ́ dáfa. ọlọ́run ti fi àwọn bàbá yìí nípa ti bọ̀tán wọn da tìrù wá fi ń ara ara àwọn èèyàn fẹ̀yìn lẹ̀ fún ọlọ́run tọrọ rẹ ò ṣe é dá sí. àárẹ̀ àti bọ̀tán rẹ ni ọ̀sá wọnú àníyàn rẹ wọnú ọkàn rẹ kí ni bẹ́ẹ̀nbẹ́ẹ̀ pọ̀ ọmọnìkejì torí gbogbo ìwé òkúta bá palẹ̀ mọ́ àti bọ̀tán bọ̀ wá. mọ́sí sàbòsí ọlọ́ni wọlé yazidu zolimina illa khazara. wọlé yazidu zolimina illa khazara bọ́lọ̀ ti wí nù. wàlá yazidu zalimina illa khazara. ọlọ́run lọ́lábòsí kò ní lékún ní kankan illa khazara nígbẹ̀yìn ọjọ́ Yusuf bẹ̀yìn ni. bọ́ọ̀bá ti jalábòsí àbọ̀rẹ́ ò lè dá ọ̀bọ̀rọ̀ ṣàbòsí ọlọ́run èyí sì ṣe kà bẹ́ẹ̀ bá wà wọ ẹni mi bẹ́ẹ̀ bá rí wọn jẹ́ ń júwe wọn fún yín èmi ọlọ́run tí ń dára wọ́n wọ́n lẹ́tí ja'ala al-layla wan-nahara khilfan liman arada an yazakara aw arada shukura tabarakalladhi ja'ala fi samai buruja. ẹ̀yin lé ńlá. wa ja'ala fiha wa qamaran munira. orí àfa àgbà ni wù ní wàkàmàrà ni bọ́bá ní wàkàmàrà kámúlánsà nù bóyá wa ni àmọ̀ yìí tọ́lọ́run nínú ìwé ló fẹ́. tabarakalladhi. جلى الليل نهارا تبارك الذي جعل في السماء بروجا وجل وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وهو الذي جعل الليل والنهار خلفة kéwù ìlọrin ibi ẹ wa ẹ máa dúpẹ́ àwàlà ní kéwù. limana àròdà ya zakara àròdà àfa àfa mùrìbàríga ìlọrin àwa lójú pọ̀nà ibi tẹ̀yẹ̀ gbà kéwú bẹ́tìlẹ̀ àtíkì níbùdájú kọ́ ẹni tó bá fẹ́ kírun àmọ́ lọ́rin àní nǹkan lẹ́yìn pé ẹ wá kéwú. Allah makondoro àwàlà ní mm. babalagba jìnnà babalagege ibẹ̀ lọ́mọdá inú lè wa àwàlà ní bàbá wa làájì àgbà ìlọrin ni wọ́n wà ní mọ́sìn gbá àwàlà ní ọ̀nà wòlò tí wọ́n á gbà kéwu náà. ó ibadur rahmani eh. alladhina yamshuna ala al-ardi hawna. wa idha. kọlu sálámà. àfa àgbàlóhùn èmi ọlọ́hun jàlálẹ́yìnlá wọn nàárà mo ṣe òru àtọ̀sán ẹ máa wọ ọlọ́run o. khilfata. mo ní wọ́n máa pààrọ̀ ara wọn wọ́n máa wọnú ara wọn bẹ́ẹ̀ nìkan bá wọ ẹnìkan bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ nìkan bá bọ́ọ̀lẹ̀ ẹnìkan gbé wọ̀ ẹ máa pààrọ̀ ara yín ọ̀sán àtòru limani àròdà. sẹ́ni tí ń bá ń fẹ́. ẹ̀yẹ́ bàkàrà. tí ọ̀nà tí èmi ọlọ́run pé kí ló dé ó ṣe yòó lẹ́ẹ̀kan wá ó ti fẹ́ adúdú nù ni fẹ́ni tí ọ̀nà tí èmi ọlọ́run. ara àdá ṣùkúrà. abẹ́ni tí ó sì ronú pé bẹ́ẹ̀ ni ó yẹ kí n mọ̀ dúpẹ́ fọlọ́run. à ń gbọ́ kinní kan nísìnyí mr eh, mr small abi? ṣàṣùọ̀ níjọ́ kan ní bẹ́tẹ́ nìkan ò tí ma ẹ̀rí balógun lé ńlánu níjọ́ kan ní bẹ́tẹ́ nìkan ò tí ma epsilon gbogbo olórin ní màá kìyìn náà àwọn aláṣẹ àwọn ní mss epsilon epsilon ọ̀tá èmi náà fa ọlọ́ọ̀ni ọ̀jọ́ tà mí pa òkìkí fíìmù gbogbo wọn kún bẹ́ẹ̀ ta ló ní wọn ẹ ẹ máa rántí ijọ́ tẹ̀ ẹ̀ tí ì di nǹkan kan láyé. ọ̀rẹ́ mi kan bẹ honorable ni honorable Alex òun the youngest honorable ní gbogbo house òun ló kéré jù ọ̀rẹ́ mi wá ni kí n tó wá wá sí níṣẹ́ ti wá dọ̀ mi ó ti wá lọ. ó ní ọdún mẹ́rin lòun fi tẹ̀lé dáńfó tóun ṣe kọ̀ńdọ́ bẹ́ẹ̀ ni ó wà ń bẹ lọ́wọ́ ẹ̀ nísìnyí tó jẹ́ pé bẹ́ẹ̀ bá rí n tó ní ó sì jù òun gan lọ mọ́ mo fi tẹ̀sán lọ o ẹ̀dẹ́nu ìnígbà o. kí n mú nọ́mbà wá ẹ̀ mú bọ̀. Ìbádùn Rahamani. Àwọn ẹrú èmi Ọlọ́run. Alábìínà. Òun làwọn tó ṣe gbé. Yẹ́mùsùnà. Wà á máa rìn. Àlàlà àrùn. Lórí ilẹ̀ ẹlẹ̀ yìí. Ọ̀nà. Wà á máa lọ jẹ́jẹ́. Allah. Bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ ta lẹ́ni Ọlọ́run, Ọlọ́run ni ẹ fura sí wọn. Wọ́n máa lọ jẹ́jẹ́. قدا واذا خاطبهم الجاهلون قالوا سلاما وإذا خاطبهم الجاهلون قالوا سلاما محففا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما àwọn ẹni mi tí mo wí lórí rẹ̀ lẹ́bẹ̀ẹ́ bá dá wọn mà ẹ máa wò wọ́n wàyí sàkà tọ́ba àwọn ọmọ olè jẹ ìlú náà báwọn ò pé bá sọ̀rọ̀ sí wọn àwọn ò wọn ò ní ṣe bíi tèmi tẹ̀yẹ̀ bú mi tí mo fèsì ẹni ọlọ́run kan ò ní ṣe báwọn ẹni ọlọ́run wàyí sàkà tọ́ba àwọn ọmọ olè jẹ ìlú náà báwọn ò pé bá sọ̀rọ̀ sí wọn kọ́ọ̀lù sàlámàn nítọ́ da lẹ́sìn ni wọ́n fún pé tọ̀ ọ̀dà mo dúpẹ́ ọlọ́run ọba ń fọ̀nà mọ́ àwọn àwọn ò ní ọlọ́run bẹ̀ bá tún mọ̀ wọ́n. wọ́làbí náà. àwọn wo lẹni ọlọ́run tí wọ́n da alábọ̀ pẹ̀lú àtibọ̀tán kí o lè ní tàtibọ̀tán rí ó fi da máa gbọ́. ìyàbí túnà lérò bí sojada wákìyàmá. àwọn kan túnú kí lè fi da wọn mọ̀ rí. ìyàbí túnà lérò bí sojada wàbókìyà. oorun wọn tí wọ́n ń sùn láàyè la wọ́n fi ń sùn jáde àfọlọ́hún lọ́yìn ni àwọn òṣàṣùn lọ wàbùkìyàn wàkìyàmàn wọn a sì dúró gbádàrí fọlọ́n lóru ẹ wo ohun táwa ń sùn ni bí ẹ bá sọ láwọn bàbá wọ̀nyí bá a fa àmúrí bàrígà àti pé àwọn dìfẹ́ǹsì wa ni ẹ wo ohun tá à ń lọ fọwọ́ fà ni àwọn àbá yóò sì jòkó kanú ilé wọn ò sì ní sùn àwọn ni wọ́n ń tù wá lẹ̀ mọ̀sọ̀fẹ́ nìkan tó ní lórí ọ̀rọ̀ tó sọ ohun ìjọ méje lòún fún ọ èmi náà sì wọlé lọmọlọpẹ jọ ẹsùn fún àwọn bàbá yìí mo ní lérí igun lé lọ́wọ́ padà láǹdì sí ń sì ń bẹ lérí igun lé báyẹn jẹ̀mọ́ wọ́n gbé kó lọ síbítù wọ́n làwọn ọmọ ti ń ṣe. bó ti rí nù. rọ́bànà olúwa wa o dákun sẹ́rí sẹ́rí ìyá ajá náà mọ̀ kó lọ́dọ̀ wa o torí pé kì í ṣe dúpúlẹ̀tì o gbogbo sẹ́tọ̀ màdàmà ń ṣe nínú ayé lónìí iṣẹ́ jahannama ni bí kẹ́ ẹ máa lọ lẹ́sípírẹ́sì kẹ́ ẹ kọ́kọ́ bá òkú gbogbo ẹ pé ó kọ̀m̀plìtì nígbà bá máa darí bọ̀ kò ní sérí mọ́ kò ní sójú mọ́ nígbà tí èsì pé wọ́n ń sun jẹ ẹnìkan ní sàǹgì kí ló ń gègé kú gèé sí máa bọ̀ lọ́dọ̀ àfa àmúrí ẹni wọ́n bá lé lọ́dọ̀ bàbá múrí bàrígà yìí tí n bá ń sáré wọ̀ pàtìpàtì mo rí bàrẹ́gà òkè dúró wẹ̀yìn sórí ti ń lé ọmọ òun tó ń rán kí n rí wọn mọ́ ọlọ́run yanjú ẹnu kì í ṣe pọ́ wàá kú ọ̀rọ̀ mo rí bàrẹ́gà tọ́ wàá lọ́ọ́ bára rẹ lérí pẹ̀tẹ́ẹ̀sì alájà mẹ́rin tọ́ màá wá kéno ẹ̀yin àbá ẹ̀ ń dán mẹ́wàá wo ṣètòrí owó o kí ló dé ẹni àbá ni ó lò owó òun ni ó ní ẹni àbá ni ò ní ní ò lè ní. o ò lé ní àwọn ẹni tèmi tí wọ́n dà alábọ̀rẹ̀ rìn ní. bó làwọn ṣe jẹ́ ńlélá ọba lọ́rin kan náà ẹ lákùn ẹ̀jẹ̀ ṣéwù. ṣéèkù. wọn gbọ́dọ̀ gbọ́ kí wọn bá ti gbọ́ kí ni wọn wò ni ṣé ẹ ti kan sí. ṣéèkù. ẹja tún ṣe kan sí wọn náà ẹ kan sí. ṣéèkù. ah jẹ́ ń tètè mọ̀ ni àbá ṣe tó mẹ́wàá àbá ṣe tó mẹ́wàá gbogbo aláfíà bí àwọn epsilon táwọn kìíní ta ebi táwọn ń là ń yìí gbogbo agáfíà àwọn epsilon lákùn ọlọmọ owó kúta o Ọlọ́run sì ṣeun ẹ̀yin náà jẹ àmọ́ Ọlọ́run ò ní tán ẹ̀yin náà ta lájẹ ẹ̀yin ẹ̀yin ẹ̀yin náà là ń jẹ kọ́lọ́ mọ́jẹ ẹ̀ ní tán ni. àmín. ibi à ń lọ́nu. wàlẹ́dínà yakuluna ẹja ẹja ilé ayé yìí kò sí kankan bẹ́ẹ̀ àbọ̀ ní nǹkan ìgbà tó ń bẹ forty years tó ń bẹ fifty years tó o ti ń da free. bọ́ọ̀ bá ti di sixty ọ̀tán òun súnmọ́ géètì bọ́n ti wọ sẹ́fíǹtì wọ́n ti sí ikọ̀ ọyọ bàtà kọ́ wọlé òun lókun. ẹlòmíì tó wá lóhùn ṣe bátìdè èèyàn wọ eighty tó wá lóhùn ṣe bátìdè ó yẹ kó kó nílé kó sunkún kí wọ́n wá pè pé èyí ṣe adúrú gbogbo àwọn èèyàn náà ń jẹun tà yìí pé ah eighty ni mo dà eighty ọgọ́rin mo kúrò láàádọ́ta mọ̀dọ́gọ́ta mo kúrò lọ́gọ́ta mọ̀dọ́ mo kúrò láàádọ́rin mọ̀dọ́gọ́rin ọgọ́rin mi ó tún wá lé méjì kí ikú òun ní ń retí lọ́wọ́ báyìí kọ́ wa sunkún bò ní ti bá ọlọ́run bọ́ ọlọ́run tó wá kẹ́ tọ́ta yọ àlà ọkà pa àwọn òṣùpá ni ọlọ́run bó sí ọlọ́run ta òun kọ́kọ́ débẹ̀ èyí táwọn fẹ́ wọ́n bá yíkí lọ́la ní kò rò pé ta ló mi ìlú ti tì ó ó sì bọ́ wájú ẹ̀ ń náwó lọ. ta ló mi ìlú ti tì ó gbogbo wa la sáàmà àwa wa bẹ̀rẹ̀ àṣẹ gbogbo ẹ̀ tán ké gbogbo ẹ̀yin àfa ẹ lọ́ máa ń tẹ́ ké a máa ń tẹ́ ké ni wọn ò bá wọn wọn ra rẹ akékèké ń bi ìyàwó kan tàbá lọkọ ìyàwó mọ̀ bọ̀ ọ́ sàdúrà mi bí èjò la ọba dúró ọwọ́ ayọ̀ tẹ ìlú èyí tán fún wa yìí hundred naira kan hundred naira hundred naira ọwọ́ ayọ̀ mẹ́wàá ẹ jọ ẹ bá mi bẹ ọlọ́run marriage wa yìí mo ti mọ ibi tí ó parí ẹ̀ sí ní tí ó wí náà ni pé kọ́lọ̀ má jẹ́ òtúká tí ìjẹ́ òwì tán mo ní láti jẹ san ló ti túká ládùúrú wàhálà tí mo ṣe yìí ẹ̀yin àwọn nù láti jẹ ẹ̀sán lẹ́ẹ̀tì túká kọ́lọ́hún tó tún so padà. wádùúrú bá a ti ń ké gbogbo kùránì tán látàárọ̀ gbogbo ayé ẹ̀ máa ẹ̀sìn ìyàwó la ké tán ọwọ́ abẹ́ sàdúrà ọwọ́ amú hundred naira hundred naira mẹ́wàá wá. o tún wá ń sọ̀rọ̀ sí ọ̀dàlẹ̀ kan máa lọ kó borẹ̀ láti rí ẹjọ́ kọ́lọ́hún dẹ̀ jọ́ kọ́lọ́hún dẹ̀ kíni. bọ́lọ̀ ti wá rí lọ́kàn kálukú nù àfàbùrù wáyìrì àbí kọ́ lọ́hún mọ́tò àṣírí. ìyá alima sírì mi náà. bá a sì rí ẹ̀dá bá tú àfàbàríyà bẹ́ẹ̀ ni àṣírí kálukú sì ń bọ̀ ń padà bọ̀ wá tú. látàkùn ṣìfù sí ti àná. lọ sáré káàtì ọmọ tù tètè lọ da alábọ̀ bọ́ọ̀ bá da alábọ̀ ọ̀daràn ikú ni ó tún àṣírí kó wá láàyìlà ọ dákẹ́ pin wọn láwọn alájí dákẹ́ nísìn kọ́kọ́rọ́ òsì tó ń di ìkíni ìyàwó rẹ̀ ọkọ̀ọ̀kọ̀ sunkún díẹ̀ yóò kọ́ fájú nù pé kọ́kọ́rọ́ dà kọ́kọ́rọ́ tí mo dì gidà yóò kọ́kọ́ gbà yíhun lọ́wọ́ ẹ̀ ẹ máa wà bọ̀ kọ́kọ́rọ́ òun ni ọkọ̀ gbà èmi ti wá gbọ́n gbogbo kọ́kọ́rọ́ mọ́tò tẹ́ẹ̀tẹ́lẹ̀ mi máa dì kí mi bá ń travel yín dànù in briefcase mi àjọ wéko yìí ni mi ń lọ àjọ lọ pé káwọn bá wọn bá mo wá rò ó jọ kan pé a tiẹ̀ lọ àmọ́ wọlé mọ̀ yọ kan dànù ni mo wá kó kalẹ̀ sí rí sí àbáyé mo wá wá èkó mo lọ bí jọ́ márùn mo wá darí wọlé ẹ mà wọn obìnrin ẹ káàbọ̀ mo ní o ọlọ́wọ́n jẹ́ ọjọ́ tiẹ̀ mo ní àmín àmín ẹ gbàgbé kọ́kọ́rọ́ ń gbà tẹ̀ ń lọ mo ní ń gbàgbé mo ronú dọ́tà lọ́tà ní démọ́nì kẹba ẹ má wulẹ̀ máa wá kí n gbẹ máa ṣe gbogbo eléré ibú bá wí fún yóò máa di gbogbo ẹ kiri àmọ́ bá ti sí eléyìí nísìn ẹ máa sunkún ẹ sì máa ṣe pé àwọn obìnrin máa ṣe báwọn. ìyá ali máa ṣe rìn mí náà. eba. látàkìṣe fún sítìrà àná. àbá nàzírí yọkọ pé yé yé yé ọlọ́run o àkànbí ọkọ mi. àǹtá ń rasida ń ẹ rí kọ́kọ́rọ́ àwọn ọmọ bí wọ́n kò ní lórí ibú ọlọ́run kọ́tà fèrè yé o kò mí lé lórí ibú tún kọ́ fèrè tìmí ewu ní kọ́ lọ́run wá fẹlẹ́fùn àbá nàzírí fẹlẹ́fùn man lam takun fi'i aw wahidatun minhunna fala ta'taddu bi shay'in min 'amalihi. mẹ́ta ni mẹ́ta falaasun nǹkan mẹ́ta man lam takun fi'i aw wahidatun minahunna fala ta'taddu bi shay'in min amalihi. mẹ́ta náà ni ntaajọ kí lóra bàbá wa ṣubú lulu. gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ níyìn ẹ mú lọ́wọ́ bẹ́ẹ̀ mẹ́ta ni man lam takun fi'i ẹ̀ ń tẹ́ ẹ̀ bá rí kan lára ẹ̀ bẹ́ẹ̀ bá rí mẹ́tẹ̀ẹ̀ta lára ẹ̀ aw wahidatun minhunna àbí kẹ́ẹ̀rí kan nù mẹ́tẹ̀ẹ̀ta yìí lára ẹ̀ bẹ́ẹ̀ bá ti rí fala ta'taddu bi shay'in min 'amalihi anabi muhammad gbogbo tí n bá ń ṣe ẹ yòǹbó anabi dáadáa ẹ já wọn tí ń bẹ ń ta ọmọ pa ń bẹ ní. sallallahu sọ fún wa pé fala ta'taddu bi shay'in min 'amalihi gbogbo tí ń bá ń ṣe ọlọ ọmọlá ni ọsàrà àfa ni ọdọọdún ni màá lọ ni ni màá kọgbọn èèyàn lọ ni ikọgọrùn mẹ́ta èèyàn lọ ni. ẹ má jẹ́ ọ jọ yín lójú anábìrin bí o ti jọ yín lójú ni kò jọ ọlọ́run náà lójú. bẹ́ẹ̀ bá rí mẹ́tẹ̀ẹ̀ta yìí lára ẹ̀kẹ́ ẹ̀sìn rẹ̀ yọ̀kan wọ́n kí wàá ní kálù yà Rasulullah. sallallahu alayhi wa sallam. kí wàá làwọn nǹkan náà ẹ̀yin tẹ́ béèrè àti bọ̀tán igi àti bọ̀tán kí ni ó wá sọ fún wa ìwà rẹ ni ó sọ fún ọ. ìtí bàbá tó bí àfa àmúribàríga gbìn sára gbogbo ọmọ ànábì ádámà lọ́lọ́run sí bàbá àmúribàríga yìí. bàbá yẹ pé bàbá yẹn ń ba tèèyàn jẹ ni kò ní da fáfá àmúrilọ́jọ́ tó ní bí ṣe ń da yìí. wọ́n máa ń yá hàtà fìrí bí hira. ẹni ọba gbẹ́ kànga. ní yóò kí àgẹ́ ìra o. ọgbẹ́ pé àfi tóun bá tiẹ̀ nìkan dà pé ìwọ wà á máa ń yá hàtàfìrì bí hira. tó o bá gbé gòtò pé bẹ́ẹ̀ ni èmi è han àmọ́ bí n bá ṣe hàn látara rẹ bá ba tiẹ̀ jẹ́ rẹ bá da tiẹ̀ rú rẹ ayé ọmọ pé aliyu òkè àgá ìràhù sáyòdì fáwọn fèlèbèrè làbẹ́ ìhùwà àkèrò. àfọ̀mì wáyìdì sáyòdì fáwọn fèlèbè kànga tó ọgbẹ́ni ìwọ lápadà tì í bẹ̀ ọwọ́ adéyàn yẹ̀yẹ́ nú ayé ó dèyàn yẹ̀yẹ́ nú ayé àwẹ̀ ń bẹ àwẹ̀ ń bẹ ẹ máa wo èmi èmi ni ẹ máa wò wàmà yà tẹ̀fìrì. wàmà tẹ̀fìrì bí hira liyó kí haga ira hu sayo ní fahu fèlè bẹ́ẹ̀ lálẹ́ wa á fẹ́rọ̀ sayo ní fahu fèlè bẹ́ẹ̀ lálẹ́ wà á fẹ́rọ̀. kànga tó gbẹ́rì wọlá padà tì í bẹ̀. ìwọ tó torí bọ́lọ̀ ń gbé àfa àgàtọ̀ wá ń gbé ẹ̀ wọ́n ń sawó ń léwu wọ́n ń ṣe nǹkan kan bẹ̀ ni ẹ kí ló dé tó ṣe pé òun nìkan ni báwọn ọgbàgbé ni ìwọ náà ti wá bẹ̀ wá ló nǹkan rí ọ wá bẹ̀ wá ló nǹkan rí ni wọ́n máa yá tàbí. bíhìrà lè yóò kí àga ìràwọ̀. ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀. ìfọwọ́fẹ̀ bẹ́ẹ̀rẹ̀ ńlá dé wà á ti rọ̀. سيدفع في البر الذي هو آثر أبا بوايدي ẹ̀rí ìjẹ́ ìjẹ́ ìjọ ń bẹ ní Ìbàdàn ní ìtabasọ̀rùn níjẹta àbíjẹ ìjàrún ìjẹrin ìjẹrin àwa ń bẹ ní Ògùnpa àwa wà lẹ́kọ̀ọ́ lánàá ní sábò àwa wà ní ìlọ́dọ̀ Bàrúkìyà lónìí àwa tó lọ ọjọ́ roundabout lọ́la hmm, ọlọ́run ló ní kọjá ọ̀tá ọlọ́run ṣeun ni gbogbo tí wọ́n wí ń jọ wọn àná ń gbọ́ ọlọ́run mọ̀ pé wọn jẹ̀bi wọn ní bá ń jẹun lọ ń tèmi ọba tí èso bá kà ẹ ti bí ọ nípa àfa rẹ dà kò ṣe gbàgbé àwa yín ti bákan náà ọlọ́run ṣeun fáwọn àáfàá nísìnyí táwọn sàyídì òṣùwà náà wọ́n wá ń ṣe nǹkan wọ́n wá ń pe àáfàá pé mo gba Ramadan ọ gbọ́dọ̀ mọ̀ ṣe Ramadan lecture lọ́dún yìí o tó bẹ́ẹ̀ kọ́ mọ̀ ṣe ọlọ́run ti kí ọta yorùbá gbogbo wọn gbogbo àwọn olórin nísìnyí gbogbo ẹ̀yin olórin wọn ìjọ táwọn ẹ bá dìdajì ní Ramadan lecture ní fẹ́lẹ́lẹ̀ ṣe báwọn. á wà ń bì kan á wà ń bì kan àbáṣe àwa ń bọ̀ làwọn kankan kan pe ọ̀wọ̀ náà ọ̀wọ̀ na. àwọn tí mo Buhari ń ṣe wá sí àwọn rẹ́rìn kí wọ́n lọ ju bọ́ǹbù káwọn Boko Haram ọ̀yọ́ lé wọn lọ wọ́n lọ ju bọ́ǹbù bẹ̀ kí wọ́n sunkún wọn won wọ́n bá sùn. ń gbèmí esa ebe wọ́n níjọ́ yẹn monday lọ́bọ́ sí o tẹ́ bá wa bí ọba sẹlẹ yọ àṣẹlẹ̀ ní tuesday ọlọ́run sáàjì aráyé nínú èwo dáyárì nínú èwo dáyárì ẹ má jẹ́ wọ́n máa ṣe pèlè ẹ pé pé tí yẹra ẹ pé ṣe lọ. ọ̀gbọ́dọ̀ lè púpọ̀ torí ipá wa bákan náà làwa yín ẹnu tọ́lọ́hún tá a fi yàtọ̀ sí yín ọ̀tá yọ pé ìwọ máa wí fún wa. ìbẹ́nu ẹ̀yin tẹ́ ń gbọ́ wá sí wa tọ́lọ́hún ó wò mọ́ ara jọ́lì kìá mọ̀. mo ti mọ̀ bẹ́ẹ̀yàn ọba níbẹ̀rù kó o tó lọ kọrin bẹ́ẹ̀yàn ọba níbẹ̀rù ọlọ́run ní ìlànà orin kí ni wọ́n máa wí. bẹ́ẹ̀yàn ọba níbẹ̀rù ọlọ́run gbogbo pátására ọlọ́run fẹ́ èmọ̀ bínú ẹ̀ nìkan dédé gbogbo àmọ́ lọ́lọ́run fẹ́ o èmọ̀ bínú ẹ̀ nìkan gbogbo ẹni bá ń bẹ nílé ayé tó ń bẹ nílé ayé tó mú mi ọlọ́run gbatẹ́gùn ọlọ́run tó ní ẹ̀tún mímì ọlọ́run kò gbọ́dọ̀ pẹ̀gàn ọlọ́run owó ló bá fẹ́ ọ̀rẹ́ ó tora wẹ̀sán ọlọ́run òun kóhun ló bá fẹ́ ọ̀rẹ́ ó tora wẹ̀sán ọlọ́run tí kò tètè fún ẹ lásìkò kò ní kò sì sọ̀sọ́ lẹ́hùn torí bó ṣe fẹ́rẹ̀ olówó tó fọlọ́wọ́ lówó ló fẹ́ bọ̀rọ̀ kiri o tó fún alára o ló tún fẹ́ tálákà ẹ mọ̀ bínú ẹ nìkan tó bá torí pọ́ wá wá nǹkan gbẹ́rọ wá wá nǹkan tó rawọ́ ìsọ̀ lẹ́hùn tí kò tètè fún ẹ lásìkò tó fẹ́ máa ṣì sọ̀sọ́ lẹ́hùn ò bá bínú kúrò lábẹ́ ọ̀run kó yẹ tẹlẹ lẹ́ẹ̀kan kó ló fẹ́ yẹ fọ́ lòun. àmọ́ tó bá sọ pé kí ló dé o kí ló dé o kí ló dé tó bá sọ pé kí ló dé kó ló fẹ́ bá lọ́rọ̀ mọ́ o tóra yẹ pẹ̀lú òrùn tọba mi ọ̀ lòun ni. ọ̀rẹ́ mi wọ́n ti rí jẹ́rí mu àwẹ̀ kí ló fẹ́ ó tún lálàáfíà jọ̀wọ́ kí ló ń wá kó yẹ wá ohun tí yóò sọnù wárí ló wà tó bá lẹ́nìkan jù ẹ̀ ló jà ẹnìkan lọ ọ̀pọ̀ ń bá tí orí jẹ oúnjẹ òun kí ló fẹ́ ọ̀pọ̀ orí wọn gbé ń gbẹ̀bí kan jọ̀wọ́ kí ló ń wá kó yẹ wá ohun tí ò sọnù àárín ló wà tán bá lẹ́nìkan jọ ẹ̀ ló jà wọn nìkan lọ ọ̀pọ̀ sì ń ṣàkórèrè jẹun jèrè kí ló fẹ́ ọ̀pọ̀ ń bẹ lásìkò ìtù òṣàìsàn kí ló wá kó yẹ wá ohun tí ò sọnù àárín ló wà tán bá lẹ́nìkan jọ ẹ̀ lọ lọ́jà ní òṣùpá mo dúpẹ́ òkàbìtì òṣùpá mo dúpẹ́ kábítì mo dúpẹ́ fọba tí ò fàyè mi tàfàlà òṣùpá mo dúpẹ́ kábítì èmi tó ṣe pé bọ́ọ̀lù kírun mo kíkọ́ dákọ̀ sí ni mi ò gbà wẹ̀ gan bó ṣe tún yẹ lọ́lọ́ tún wá ṣàánú mi mo dúpẹ́ tí ò fàyè mi tàfàlà òṣùpá mo dúpẹ́ kábítì mo dúpẹ́ tí ò fàyè mi tàfàlà lórí mo dúpẹ́ o ṣe àlọ́ òun mo dúpẹ́ ó ṣe ọlọ́run tèmi mà ló jẹ́ kí n lọ́lọ́run wọ́n bá ọ̀rọ̀ ẹ̀ gàgàrà ó tóbi lọ́ba ọ̀rọ̀ ẹ̀ dàbí nǹkan ọlọ́run wọ́n bá ọ̀rọ̀ ẹ̀ gàgàrà ó tóbi lọ́ba ọ̀rọ̀ ẹ̀. aláṣẹ láyé kò ṣe ń kọ́kọ́ tì rí aláṣẹ láyé kò ṣe ń kọ́kọ́ tì rí aláṣẹ lọ́rùn òun gan-an lọ́gàá ògo ọlọ́run ọba ọ̀rọ̀ ẹ̀ gàgàrà ó tóbi lọ́ba ọ̀rọ̀. bàbá mi tó bá hùwà ṣe ta ló fẹ́ yọ ọwọ́ ẹ̀ wò bó hùwà ṣe ta ló fẹ́ yọ ọwọ́ ẹ̀ wò sẹ́rí bí o ṣe ta ló lè dùbò ẹ̀ gan ọlọ́run ọba ọ̀rọ̀ ẹ̀ gàgàrà ó tóbi lọ́ba ọ̀rọ̀ ẹ̀ dà ọba tó bá lórí oṣó bá lórí ìyàwó ẹ̀jẹ̀ ọba lórí oṣó bá lórí ìyàwó ẹ̀jẹ̀ kò ẹgbẹ́ kan òun là lè wí lè ṣe ọlọ́run wọ́n bá ẹ gàgàrà ó tóbi lọ bá ọ̀rọ̀ ẹ. ṣàwárí ntọ́fi dáyé ẹgbẹ́ náà ta ló lè yé dáyé ẹgbẹ́ náà ta ló lè yé òun nìkan ló lè sọ ọlọ́run ẹ gàgàrà ó tó. ó yẹ kọrin àlàmísì ẹ odijọ́ mẹ́rin ká tó ríra àṣekéwù dùn bí ẹni láyé àwọn afáàmì màná jẹ́ òye mi àwọn ọ̀nà kọ́ mi lálífà tàtẹ̀ ní àlífà tàtẹ̀ alif kẹsàn ti ni i alif kẹsàn i alif domọ u alif domọ ti u a i u a wọn kọ mi ní bá fàtíà ti ni bá bá fàtíà ti ni bá kẹsàn ti ni bá kẹsàn. Bado Matinibu, Bado Matinibu, Babibu, Babi.